والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ونتي سيجكر الله ننسو جمال الآخرة هجرة فتفار eléyìí tó ṣe déédéé ọjọ́ keje nínú oṣù January miladi two thousand and twenty-three ní masilasi ńlá Al-Madina Center ní ìlú Ògbómọ̀ṣọ́ níbí á tẹ̀síwájú láti fi ta abala yìí dé láti inú tíra tá à ń sàlàyé rẹ̀. مختصر منهاج القاصدين أتباتي في أفوني تراني كتاب الطهارة وأسرارها والصلاة وما يتعلق بها àwọn fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ṣíṣe ìmára àtàwọn àṣírí eléyìí tó wà nínú ṣíṣe mára àwọn sì tún bá wa sọ̀rọ̀ nípa sọ̀lẹ́ àti àwọn nǹkan tó jẹ mọ́ ọ̀sọ̀lẹ́ ó ní i'lam anna at-taharata laha arba'u ní wáìmà kó màdájú wípé ìpele mẹ́rin. òun náà ní bẹ fún ìmára ìwọ gẹ́gẹ́ bíi mùsùlùmí tó ń bùkátà láti mà nípa ìmára ó yẹ kó máa àwọn àpẹẹlẹ eléyìí ṣe ń bẹ fún ìmára nítorí pé mímà nípa àwọn àpẹẹlẹ yìí yọ ràn án lọ́wọ́ láti lè ṣe ìpele nínú àwọn àpẹẹlẹ bó ti ṣe àti bó ti ṣe yẹ nítorí pé téèyàn ọba mọ̀ nípa gbogbo rẹ̀ ó súnmọ́ kọjá pé ọwọ́ ọ̀hún ọba téèyàn má lèèyàn mójútó ní ìgbà tó pa àwọn yòókù tó kù tì tàbá sì rólé apá kan ká dápá kan sí nínú àwọn bá a ti ṣe ń ṣẹ̀sìn wa nínú ẹ̀sìn Islam eléyìí ọmọ kú àléébù ààyè báńtàǹsì lẹ́sìn torí ẹ̀ kọ́ ọmọ ike ìpele mẹ́rin òun náà làwọn àpele eléyìí tí ń bẹ fún ìmára àwọn àpele mẹ́rẹ̀ẹ̀rin yìí alákọ̀ọ́kọ́ òun náà ni tọkùhírò zọ́ọ̀hírí min al-ahdathi wal-anjasi wal káfọ òde wa mọ́ kúrò nínú àwọn ẹ̀gbin àti àwọn àdọ̀tí àti àwọn èrí ẹ̀ríkẹ́ eléyìí báyìí wọ́n bẹ nínú nǹkan tó yé gbogbo wa dáadáa taharatul hadathi wa taharatul khabath kájẹ́ni tó ṣe gbé a ìmára kúrò nínú àwọn ẹ̀gbin eléyìí tó bí pé ká ṣe àlùwàlá èyí tó tún bí ìgbé ká wẹ̀wẹ̀ ọ̀kan nínú àwọn àwẹ̀ eléyìí tí òfin ṣẹ̀rí àmú wá fún wa èyí ṣe jánábà ni àbí ti hayo àbí ti nifas àbí ìwẹ̀ wípé èèyàn gba Islam àbí ìwẹ̀ tá a máa wẹ̀ fókù eléyìí wọ́n ń pe gbogbo ẹ̀ ní taharatun min al-hadath at-taharatu min ìyẹn tí ò bá jálù àlá tí ó sì jẹ́wẹ̀ nígbà tá a bá rí tá a máa fi sálù àlá àti tá a máa fi wẹ̀ ajẹ́pẹ́ nǹkan míì tí máa dúró nípò méjèèjì òun náà ni àtẹ̀yẹ̀mọ̀ wọ́n ń pèlè yìí ní tọ̀hárọ́tún min al-hadath at-taharatu min al òun ní í ṣe pẹ̀lú wípé ká fọ ara wa kọ́ mọ́ ká fọ aṣọ wa kọ́ mọ́ ká fọ àyè wa kọ́ mọ́ eléyìí wọ́n ń pè ní taharatun min al-khabath nígbà tí ìgbẹ́ ìtọ̀ tàbí ẹ̀gbin míì tó bá ń bẹ lára rẹ̀ kó fọ̀ kó tó bá ń bẹ lára aṣọ rẹ̀ kó fọ̀ kó tó bá ń bẹ láyé ibi tó ti fẹ́ sẹ́sì kọ̀ọ̀kọ̀ kọ́ má tọ́ àwọn eléyìí wọ́n bẹ nínú nǹkan tó ṣe é pé ìmà nípa rẹ̀ ọjọ́ nǹkan tó kárí láàrin gbogbo àwọn mùsùlùmí wípé wọ́n mà nípa rẹ̀ tọ́ ẹlẹ́kejì òun náà ni tathirul jawarihi minat dhunubi wal atham káfọ́ àwọn oríkèé wa mọ́ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ ká fọ àwọn oríkèé wa mọ́ kúrò nínú àwọn àìjà báwo láti ṣe máa fọ oríkèé wa mọ́ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ àti àìdá òun náà ni pé ká kóra wa ró ká kóra ró níbi á máa dẹ́ṣẹ̀ pẹ̀lú àwọn oríkèé wa má fi ọwọ́ rẹ má fi dẹ́ṣẹ̀ má fi ojú rẹ má fi dẹ́ṣẹ̀ má fi ẹnu rẹ má fi dẹ́ṣẹ̀ má fi etí rẹ má fi dẹ́ṣẹ̀ má sì jẹ́ ẹni tó ṣe pé ó máa fi ẹsẹ̀ rẹ ó máa fi dẹ́ṣẹ̀ ara rẹ gbogbo ó gbọ́dọ̀ fi dẹ́ṣẹ̀ abẹ́ rẹ ó gbọ́dọ̀ fi dẹ́ṣẹ̀ ọpọlọ rẹ gan ò gbọ́dọ̀ fi dẹ́ṣẹ̀ ìrònú rẹ ò gbọ́dọ̀ fi dẹ́ṣẹ̀ àwọn oríkèé rẹ yẹn kò gbìyànjú láti rí i pé ọsàmójútó wọn àwọn oríkèé yìí ò ń fi wọn tẹ̀lé ti Allah ọ máa lò wọn láti fi ṣe Allah tẹ́lẹ̀ yìí bá ti yé wa eléyìí ni ìmárọ oríṣi kejì ẹ̀rí kórìtà alákọ̀ọ́kọ́ yẹn àdààmú fún púpọ̀ ju oríṣi ẹlẹ́ẹ̀kejì yìí lọ ebi gbogbo wa náà la máa ń sálò àlà gbogbo wa náà sì ni tába ní jánábà lára ńlá máa wẹ̀ àwọn obìnrin tó jẹ́ mùsùlùmí tó bá parí oṣù wọn ìwẹ̀ ni wọ́n máa wẹ̀ èyí tó bímọ tẹ́jẹ̀ bímọ dá ìwẹ̀ ni wọ́n wẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́yìn tó bá wá tó ló ń fẹ́ gba Islam lẹ́yìn tá a bá fi gbólóhùn jíjẹ́ mùsùlùmí sí lẹ́nu ẹnì kan apá aláṣẹ ipe kọ́ lọ wẹ̀ ẹnìkan bá kú ṣáájú kótó apásọ̀ gbẹ̀yìn sí lára á rí pa wẹ̀ gbogbo eléyìí àmọ́ mójútó ṣàṣà ni ẹni tí kì í sábà mójútó nínú àwọn mùsùlùmí akramakumullah síbẹ̀ náà la wá rí nípa ká sọ́ra wa níbi à ń fi àwọn oríkèé wa à ń fi ń dẹ́sẹ̀ ẹyin jù rẹ lọ́bọ̀ ọmọ bó ṣe lu ẹyin jù rẹ láti fi máa wo àwọn nǹkan eléyìí tó lu ẹlẹ́dàá wa tó ṣe wúwo wọn lé wọ̀ ọ̀pọ̀ àìmọye nínú wa iná ló pé wọn ò níbẹ̀rù nípa káfọ ojúmọ́ jìnnà sí ká máa fi wo ìwòkuwò ìwòkuwò ní ní gbogbo ìgbà wọ́n máa wò ó tààràtà wọ́n tún máa wò ó gbára nǹkan wọ́n ti ká àwọn nǹkan tó ṣe pé wíwò wọn wọ́n máa ń já sí sára àwọn ẹ̀rọ tá a lò lóríṣiríṣi á tún sí àwọn ẹ̀rọ yẹn láti máa béèrè fún àwọn àwòkúwò nítorí pé a fẹ́ wò wòkúwò ká lè bá rírì kórì tẹ̀bí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ a kì í sọ etí wa níbi inú a fi gbọ́ ìgbọ́kúgbọ́ a yìí ṣe ìmátótó etí wa a kì í ṣe ìmára fún etí wa níbi a fi ń gbọ́ ìgbọ́kúgbọ́ ọ̀pọ̀ ẹ̀máyé níbo rẹ̀ ra ìràkúrà eléyìí tó ṣe é gbé ó ní í ṣe pẹ̀lú gbígbọ́ tóluwa ṣe gbígbọ́ rẹ̀ léwọ̀ bí ká máa gbọ́ rẹ́kọ́dù ká máa gbọ́ àwọn oríṣiríṣi èèyàn mélòó nínú wa ló ti fọ́ ibi rẹ̀ mọ́ jìnnà sáà máa fi gbọ́ ìgbọ́kúgbọ́ máa bẹ́ẹ̀ náà ni ẹnu wa sáǹfọ́mọ́ ẹnu ẹlòmíì ó rùn kọjá gbogbo ògbó ó rùn kọjá gbogbo òdọ̀tí nítorí kíni ó kùnà níbi àti fọ ẹnu rẹ̀ mọ́ níbi àmà fi sọ̀sọ́kúsọ àmà fi wéwò kówè àmà fẹnu sépè àmà fẹnu pọ̀pọ̀ àmà fẹnu pọ̀yájọ́ àyájọ́ àmà fẹnu àmà fi pé àwọn nǹkan tó ṣe gbé pípẹ́rú wọn yìí máa jẹ́ kéèyàn ṣe alábàápàdé ìbínú Allah ìbọn fẹnu rẹ pẹ̀tọ̀ síbẹ̀nu rẹ náà ló fi ń sorun wájú pọ̀ mọ́tì papọ̀ sẹ́fẹ́lú òfófó ni ọ gbogbo eléyìí ẹnu náà máa fi ṣe kí ló dé tó ṣe ìmára fún ẹnu rẹ kọ́ kó ẹnu rẹ mọ́ gẹ́gẹ́ bó ti ṣe máa ṣe ìmára fún ara rẹ báwo ni kí ó ṣe yí ọ lára tó ní fọ́ọ̀lù. kálẹ̀ nínú àánú atọ́gbádùn tí igbe òyì lára tí ò ní lọ fọ́nù dáadáa báwo ni tọ̀ yóò ti ṣe yí ọ lára tó ní dáadáa gbogbo nǹkan yìí là máa mójútó ṣùgbọ́n àfi ti àfọmẹ́nu wa níbi àfi wà rọ́ọ̀fù àmọ́ àfi gbogbo àwọn àwọ̀ àràdáradá pálapàla eléyìí tí wọ́n máa forí kéde tá a forí kéwàá máa ń bẹ̀rẹ̀ ẹlòmíì ọ̀fọ̀ abẹ́rẹ́ má níbi òun gan alára kò lè káyé obìnrin tó ti kí abẹ́ òun bọ̀ ọ́nú abẹ́ wọn lọ́nà haram zina tó ṣe gan kò ló ń kà lọ́dọ̀ tiẹ̀ náà à ń bọ̀ síbọ̀ sí pẹ́lú mi ò lè bá a kà nítorí pé ìmára àti ìmọ́tótó aṣọ àti ìmọ́tótó ààyè iná là á máa mójútó a kì í mójútó àti ṣe ìmọ́tótó àwọn oríkèé wa akramakumullah ká ṣe ìmọ́tótó àwọn oríkèé òun káfi jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ káfi jìnnà sáwọn wà pálapàla ẹlẹ́kẹta òun náà ni tọ̀tùhírò kọ́lbì mìnà àkùlákì mọ́mọ́tì wọ̀rọ̀dá ilẹ̀ mọ̀mọ́tà kájá ni túnṣe pé àfọ̀kàn wa mọ̀ jìnnà sáwọn wà rádaràda àwọn wà pálapàla àwọn rẹ̀kùrẹ́kù wà. àwọn ètò ṣe pé kò nítumọ̀ bẹ́ẹ̀ ti wulẹ̀ ó kéré mà àwọn olóríire wọ́n fọkàn wọn má kúrò níbẹ̀ síbẹ̀ yìí náà mọ̀ yìí pé bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ọkàn là fi dá àwọn ẹ̀ṣẹ̀ yìí ẹni tó bá pé bá ń bá a jà á sọ pé àwọn kún ọkàn rẹ ọkàn rẹ òní jẹ́ oníkèéta téèyàn bá ti rí ọkàn rẹ̀ tó bá rí fọ́má òní yakẹ́ni má ní èèyàn ẹni tó bá rí ọkàn rẹ̀ fọ́má òní jẹ́ onígbéraga ẹnikẹ́ni tó bá ti rí ọkàn rẹ̀ fọ́má òní yahun ẹnikẹ́ni tó bá ti rí ọkàn rẹ̀ fọ́má yọjọ ẹni tó ṣe gbé ńfẹ́ rere fún gbogbo ọmọ èèyàn òní onímọ̀tara rẹ̀ nìkan nígbà tí ọkàn wa dọ̀tí ọkàn wa gbádùn iná lẹ ti máa rí àwọn àwà burúkú tí wọn máa tọwọ́ àwọn èèyàn ṣẹlẹ̀ àwọn àwà pálapàla àwọn àwà rádaràdá àwọn àwà tí ò fojú mu ìṣòro wa túbọ̀ mọ́tì pàkọ́ rìkíṣí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún àtàwọn àwà burúkú rádaràdá gbogbo tó ṣe pé ọkàn náà ní máa jókòó sí nígbà tó ṣe pé amójútó ara wa a sì mójútó aṣọ wa amójútó àwọn àyè tá à lò sí akuna láti mójútó ọkàn wa torí ẹ̀ ni wọ́n ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ wọn náà ló ń da àwọn èèyàn láàmú eléyìí tó ti pé tí wọ́n bá lọ sọ pétro tí wọ́n bá lọ sàlàyé ti ń ṣe wọn wọn lè róògùn lò fún wọn bẹ́ẹ̀ ogun rẹ̀ ìdí islam ló wà tó wáá gbé lára ní bá ń dọ̀ láàmú ogun rẹ̀ náà lọ gbọ́ yìí wọ́n sọ pé kò fọ ọkàn mọ́ kẹ̀kẹ́ kọ́ ni wọ́n máa lò àtọ̀sẹ̀ láti fọ kàmá wàá jẹ́ni tó ti kọ́ gbọ́ ẹ̀sìn Islam ọgbọ́ yé wíké àkọọ́lẹ̀ kálukú ti síwájú nǹkan tí oníkálukú tí ó ní láyé Olúwa ẹlẹ́dàá wa ti kọ́ àsìkò náà lọ́kàn retí káwọn nǹkan tó lù akọ mọ́ kó fi tẹ̀ ọ́ lọ́wọ́ ìwọ ẹ̀dá ló jẹ́ nínú àwọn ẹ̀dá tó lù á dá ẹlòmíì tó ń ṣe lára rẹ̀ o ẹ̀dá kan ló náà jẹ́ nínú àwọn ẹ̀dá tó lù wá dá àtiwọ́ àtòhún ẹjọ́ dọ́gba níwájú olúwa ẹlẹ́dàá wa wípé ẹrú Allah òní gbogbo yín tó bá wù Allah láti ṣe oore fún gbogbo ẹ̀yin méjèèjì ní oore tó ṣe pé yóò bu àyà yóò ṣe fún yín tó bá sì wù láti má ṣe sáyìn méjèèjì kò ní ṣe fún yín. tó bá sì wù láti ṣe fẹ́ nìkan má ṣe fẹ́ nìkejì yóò ṣe bọ́ ti ṣe fẹ́ Allah kì gba tẹnìkan fẹ́ lómi torí kì ṣe olóṣì ìwọ ní ìsìn láàrin àwọn ọmọ rẹ nítorá wálé kò lè kárí ọwọ́ àmọ́ gbìyànjú láti rí fẹ́ balance láàrin àwọn ọmọ rẹ ó rí i pé o lè fọkàn nínú àwọn ọmọ ní nǹkan tó kọ̀ láti fún ọmọ mi torí kí ni àgbàlagbà ni wọ́n ọmọdé làwọn eléyìí ìwọ fi hàn wọ́n pọ̀ dàgbà jù wọ́n lọ so léyìí tó ti jẹ́ pé lódodo àbòsí ló ṣe o torí pé Ànábì sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ àwa láṣẹ an i'dilu bayna abna'ikum ìgbà tí dọ́gba láàrin àwọn ọmọ yín. báwo ló ṣe fọ́ọ̀mù kan ní tó ní àmọ́ ó gbogbo ọmọ náà ni ọkà rí ṣùgbọ́n nǹkan tá a ní kò tó níta lè fún gbogbo ọmọ tá a ní ajá pé nǹkan yóò sì ṣeé ṣe ká pín ẹyọ kan láàrin èèyàn méjì nǹkan tó ṣẹ́kù náà ni pé ká fẹ́ kásìsà ìfẹ́lòmí ká máa wá pẹ̀tù àti àrọ́wà tí ọkàn ẹni tá a rí nǹkan kan fún má bínú bàbá ti jọ́ mi ìwọ náà gba tiẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ ni Allah rí táà sọ pé ńgbà tó ti fún wọ tó tún fún wọ tó tún fún wọ tó tún fún wọ nǹkan kan ọ̀sẹ́kùtà lè fẹ́ lómi mà a'udhu billah Allah kò rí bẹ́ẹ̀ torí ẹ̀ tó o bá rí i pé o lé nǹkan kan títí ọba tó bá rí kó wá nǹkan kan títí ọ̀tí ọlọ́wọ́ àkọọ́lẹ̀ pé yọjẹ́ tiẹ̀ ò sí ni o àmọ́ tó lu abá kọ́ pé tiẹ̀ ọba ò nídìí wàhálà púpọ̀ ò nídìí kọ́ làkàkà lọ títí níta bá kọ́ mi kò ní ok nígbà tí ẹnìkan wá ní tí ó débi tí wò dé ọwọ́ rẹ̀ bá ń tí ọwọ́ ti ọ̀bà ṣé ọmọ wa bínú rẹ̀ lórí oore tó lù wá ṣe fún kí èso ló ṣe fúnra rẹ̀ ṣe ní ọ̀yẹ́jú wàhálà tiẹ̀ ni kò lè yanjú wàhálà tiẹ̀ torí tó bá fò ní dọ̀là bínú tiẹ̀ lórí oore tí Allah ṣe fún ọkàn tó ṣe ra rẹ̀ ni nítorí pé ìbínú tiẹ̀ ń kọ́ dájígbọ́n rẹ̀ o kọ̀ ran oríire tó lu àtẹ̀kùn kò lè dín kankan kù nínú tó lu àtẹ̀kùn ara rẹ̀ ló tún sí bóòlù ó sì ṣe ra rẹ̀ ò ní gbádùn nítorí tí yẹn bá rí i pé inú ń bí òun torí kólúwa sóore fẹ́nìkan tó o bá yé rí oore pẹ̀lẹ́ni tá a sóore fún òní gbádùn ìbínú tí wọ́n wá ń bínú kò pé kó rí n kó fi ilẹ̀ kọ́ wádọ̀ rẹ̀ o ní yé rí ajẹ́pẹ́ ìbànújẹ́ rẹ̀ ò ní tán sókè á lọ fẹ́ para rẹ̀ sí lórí nǹkan tí Allah ṣe tí èsì ẹni tó ń bínú ló ṣe fúnra rẹ̀ kí lọ fẹ́ hanra rẹ̀ lé màsí lórí tó ṣe pé inú bíbí rẹ kò pé kó fóńtì lẹ kí nǹkan wọn wá dọ̀ rẹ sọmọ padà gbà fún Allah ogun rẹ náà ni pé ntọ́ wu olúwa ló ṣe fún kọ̀kọ́kọ́lẹ̀ ẹrú rẹ fẹ́mi ìlọ́fà ni òfin tẹ̀mí lọ́wọ́ Allahu yóò bọ̀ fi bùkún sí tó fún ọ so ìlarọ̀ bá kú lára rẹ parí pé látàrí bẹ́ẹ̀ oníjọ́ ń ṣe ta oníjẹ́kẹ́ ni má ní èèyàn oníjọ́ ní màtara ẹni nìkan ayé yìí ò sí fún wa nìkan gbogbo àwọn ẹ̀dá tó ló wá dá síbẹ̀ gbogbo wọn náà lẹ́rù Allah gbogbo wọn náà ni Allah ó so retí ẹ̀ fún wọn ìbá múmin wọn ìbá jẹ́ torí kò ní ar ńlọba àjọkẹ́ ayé ar ńlọba aláàánú jùlọ. a rẹ káríkárí ní láyé bí yóò ṣe fẹ́ni tọ́fẹ́ yóò tún ṣe fẹ́ni tí ọ̀fẹ́ yàtọ̀ sáànù rẹ̀ tọ́lá gbẹ̀ndàlùkìyàmù ti fẹ́nìkan àyàfà àwọn tó bá fẹ́ ìjàtẹ́lẹ̀ yìí bá yé wa ọgbọ́dọ̀ rẹ nínú àwọn àrùn burúkú bí àwọn àrùn ọ̀tẹ̀ láwùjọ ọ̀tẹ̀ ti àwọn èèyàn gbádùn rárá rárá láwọn àwùjọ Yorùbá tí wọn ọba ti dìtẹ̀ wọn gbádùn so ó ń bẹ nínú nǹkan tó ti wà nínú ẹ̀jẹ̀ wọn tó bá sá fún gbogbo nǹkan kò ní lè sá fọ́tẹ̀ ọlọ̀tẹ̀ ńlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wa wọ́n mọ̀ wá káwọn jọ lẹ̀dí àpò pọ̀ àwọn tí rìkítì jọ pa wọ́n pọ̀ tí wọ́n dọ̀rẹ́ káwọn ó fi jọ dẹ́yẹ sẹ́nìkan so ẹ̀rí tí wọ́n máa ń yín gẹ ètè nítorí ọ̀tẹ̀ wọ́n jọ máa pé birikoto birikoto nítorí ọ̀tẹ̀ àṣejù ní ká máa pọ̀tẹ̀ kpókọ̀ ìlú kan nínú ìlú yorùbá ìlú yorùbá tó bá mà láyé tí wọn ò sì jẹ́ ọlọ́tẹ̀ ẹni kó mú akọ̀gbẹ̀ kọfẹ́ sí ìlú yorùbá náà tí wọn ò ti yá ọlọ́tẹ̀ so eléyìí túmọ̀ sí wípé ọ̀tẹ̀tẹ̀ ríhun kéde àwọn èèyàn lè lọ síwájú àrùn náà inú ọkàn lọ́wọ́ à ara tó bí ọ̀tẹ̀ ọ̀nà nílara nínú tó jẹ́ ìpìlẹ̀ fọ́ọ̀tẹ̀ onílara nígbà tí ìlara bá ti pọ̀jù fún yàn ìwọ ríra rẹ pé ó ń ṣe lára ẹnìkan onítọ̀ náà rí i pé òun náà ń ṣe lára rẹ̀ tọ́ náà rí pé ó ń ṣe lára rẹ̀ tọ́ náà rí pé ó ń ṣe lára rẹ̀ tọ́ náà rí pé ó ń ṣe lára rẹ̀ gbogbo àwọn onílara wọ́n wá jọ lẹ̀dí àpòpọ̀ wípé o ọ̀tẹ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ nípìnlẹ̀ wọn ọ̀tẹ̀ níran wọn ọ̀tẹ̀ náà ni wọ́n jẹ tí wọ́n fi dàbà àti wá sagbọ́n tí ó lò wọ́n kàn yàn mà. so torí di eléyìí inú àrùn ọkàn ló wà torí àwọn sọ pé ibo ni Yorùbá máa wà láyé tí wọ́n ti di tẹ̀síra wọn ìwọ́n tó bá jẹ́ kó o bá lẹ́kìtì rẹ̀ sí ọmọ abá lójijì so principle ní pé nbọ ní yorùbá wà láyé tí wọn ti di tẹsíra wọn wọn bá wà ní kafanchan wọn bá sì wà ní agbómẹkáláfi wọn bá sì wà ní kangara wọn ìbá wà ní kutuwenji tí èsèlú wọn ọ̀tẹ̀ náà wọn bá ká àrùn ọkàn yẹn wà fáwọn yorùbá ó lẹsẹ wá fẹsẹ lẹ́yìn pẹ̀lú islam kò ní tùmọ̀ lábẹ́ islam nítorí pé islam sọ fún wa pé innamal mu'minuna ikhwa ogun rẹ̀ nù o ike àwọn olùgbàgbọ́ òdodo wọn ò jẹ́ nǹkan kan síra wọn bí ìbá ṣe pé ọmọ ìyá ara wọn ni wọ́n jẹ́ lọ. ok ìwọ wá ma mùsùlùmí yìí lọ́mọ ìyá rẹ̀ ọmọ tó ń lọ́mọ ìyá rẹ̀ kí wọ́n á ní tó máa ṣe sí gẹ́gẹ́ bí ọmọ ìyá sọ́mọ ìyá sọ́tẹ̀ lọ́yẹ kọjẹ́ àjẹgbé ìsìláàmù rẹ̀ ń ó kù púpọ̀ kò nítumà nítorí pé wọ́n pè yàn ní ọmọ àyá rẹ̀ ọmọ àyá àtijọ́ jẹ́ ẹlẹ́sìn kan náà tí í ṣe Islam ó kọjá ọmọ àyá bàbá màmá kan náà lọ́jọ́ bí wa nígbà tọ́kan nínú wa yìí ṣe mùsùlùmí ìjọ́mọ̀ àyá ní Islam ó ju gbogbo ìjọ́mọ̀ àyá lọ ọwọ́ ajẹ́ kọ́ máa yá jẹun ìwọ ò rí nǹkan kan dáadáa à á ṣe sọ́mọ àyẹ ẹni ju ká ti tẹ̀sí lọ. ètí túmọ̀ sí ni pé bọ́ ọba pera rẹ mùsùlùmí àwọn jẹjẹrẹ ti ń jẹ ìsìláàmù rẹ ò fura. anabi sallallahu alayhi wa sallam ó ní alimuslimu akhul muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni àwọn òkun tó fi wú ọ̀tẹ̀ nù o tí wò fi ní jọlọtẹ ẹ ibi táyé bá ń yí ẹjẹ á máa bá wọn yí lọ gẹ́gẹ́ bí àwọn olórí ibú ti ṣe máa ṣe ayé yí lọ bí tí ọ̀dà ọ̀ àbá wọn yí lọ bí tí ọ̀dà anabi sallallahu alaihi ìmáà ẹ má ya ibi táyé bá ń yí làwọn máa bá wọn yí lọ tọmọ wa sọ wípé báyé bá ń ṣe rere àwa náà ṣe rere báyé bá ti ń sa àìdá àìdá làwọn máa ṣe ànábì ní ṣe ní ká ẹ máa ṣe rere táwọn bá ń ṣe tó bá ń sa àìdá rere ní ká yẹn ọ máa ṣe àmì kọjá mùsùlùmí gidi nìyẹn. gbogbo eléyìí ń bẹ nú àrùn ọkàn tó gbọ́dọ̀ fọ ọkàn rẹ má kúrò nínú rẹ ọmọ wa pariwo wípé a mùsùlùmí ni ọ kódà kan o tún ma kéw ọlọtẹ burúkú sì ni ọ kí wọn láǹfààní ìsìláàmù náà kí láǹfààní kéw náà kò láǹfààní kọ́bọ̀ tó ètò túmọ̀ sí pé ètò ń ṣe àwọn èèyàn eléyìí tí wọ́n bùkátà láti jẹ́ pé wọ́n gbéra wọn lórí àtẹ kí wọ́n yẹra wọn wò fínífíní kí wọ́n fi mọ́tí sí àwọn kó lè bá a lo oògùn tọ́tọ́ sí àárẹ̀ tọ́tọ́ lásìkò tó yẹ ọ̀pọ̀. gba àwọn wàrà dáradá nínú àwọn àrùn ọkàn ni eléyìí tí ń bùkátà káwọ́ náà láti yanjú ẹ̀ torí ẹ̀ lẹ́sìn rí pé àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó máa ń kọ̀yàn lẹ́sìn ẹ sàlùwàlá ẹ báyìí lẹ́sìn máa sàlùwàlá ẹ báyìí lẹ́sìn máa wẹ̀ báyìí lẹ́sìn máa ṣe sọ̀lá bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀kọ́ kan tún wà nínú ẹ̀sìn Islam tí ń kọ́ ni báwo láti ṣe ja àwọn àrùn ọkàn lógun nítorí ìsìláàmù ọ̀wà fún pé ká tún òde wa lásán ṣe ká gbàgbé kọ̀kọ̀ wa àti ìkọ̀kọ̀ àti òde wa ní ìsìláàmù ń pa wá láti pé ká tún ṣe mùnáfìkì ni ọ nínú àrùn ọkàn ni nínú àrùn ọkàn ni munafiki ó ríra rẹ̀ gbálẹ̀ lọ́wọ́ O mùnáfìkì ń pariwo islam islam wo wa lọ́wọ́ pẹ̀lú ìwọ munafiki ẹni alágàbàǹgẹ̀bẹ̀ olùdójijẹ sọ kan islam nàdà kò nítumà wọ́n sọ fáwọn èèyàn pé bẹ́ẹ̀ rọ́wọ́ mọ̀ ẹ̀ dínú so ìjà ń pè mùnáfìkì náà lọ wọ́n máa ṣàfihàn ẹni tí ò sí nínú ọkàn rẹ̀ níta ń pè múnàfíkì nù irú àrùn burúkú yìí ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn ń pariwo islam ọ ń pariwo kọjọ́ ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam àwọn ń pariwo kọ́ ntẹ̀lé sunna àwọn ń pariwo kọ́ ọmọdé kí wọ́n láǹfààní gbogbo nǹkan lẹ́gbẹ̀ẹ́ jíjẹ́ múnàfíkì kò láǹfààní kọ́bọ̀ sọnù àwọn àrùn ọkàn tí ń káwá bá ṣèṣe ní pín. gbogbo àwọn wà rádaràda gbogbo àwọn wà pálapàla jẹ́kẹ́rù rẹ̀ bóyá wọ́n bá rú rẹ̀ lọ́dọ̀ Abu Jahal àwọn Abu Lahab Abdullahi ibn Sul ibn Ubay ibn Salul gbogbo àwọn tó jẹ́ kó lórí ibú ni wọ́n jẹun ọ̀dọ̀ ọ̀rù wọn náà ti máa ń bá gbogbo orú àwọn wa ń ìwọ tó jẹ́ mùsùlùmí wọ́n á fọ́ra rẹ má kúrò nínú àwọn àwà pálapàla bẹ́ẹ̀ torí pé nínú àmì pọ̀ jẹ́ mùsùlùmí nìyẹn

torí pé bíi kéta bíi ìlara bíi múnáfìkì gbogbo ẹni tó wà nínú ọkàn rẹ òòrè léyìí pọ̀ kí láǹfààní islam tó lónìí. so dandan agbọ́dọ̀ wọnà láti ṣe bẹ́ẹ̀ ẹyẹ máa wò táwọn ọkàn bá ti ń bẹ fún yàn irú wọn ò ṣe mú lọrẹ o wàláhì gbogbo ẹni táwọn ọkàn bá ti ń bẹ pẹ̀lú tó bá múru rẹ lọrẹ ah ó pàdánù ó rí i pé wọ́n gangan fúnra rẹ ọkàn rí òní balẹ̀ sí i ọkàn rẹ̀ ò ní balẹ̀ sí pé ọkùnrin yìí obìnrin yìí ó lè jàǹbá mi at any time without any cause torí pé tiẹ̀ ni pé ìpìlẹ̀ rẹ̀ ní kókó jàǹbá kò sí fọkàntán tí o bá ti jàǹbá rẹ̀ kò sí ráyè tọba wa ní irú rẹ̀ lọ́rẹ̀ tọmọ kí nǹkan sí ọ. nígbà tí ẹ bá jọ wà ìwọ pẹ̀lú rẹ̀ lẹ́jọ́ jókòó yìí ó rí i pé yóò máa yín mú sí ọ yóò sọ̀rọ̀ kakó tó di kó fèsì yóò ti yín mú tó bá wà lẹ́yìn rẹ̀ ńkọ́ yóò sùn tètè sí ọ dèrò náà pera rẹ̀ lọ́kùnrin ẹ̀dá sọ̀rọ̀ ẹ̀ nù séèyàn torí tọ́ yẹ kó gbára lé nù ó rí yàn gbára lé toró ti gbára lé jàǹbá ó ti gbára láburú irú wọn ẹsẹ̀ ni séèyàn máa tó máa gbogbo ẹni táwọn ọkàn bá ti ń bẹ pẹ̀lú ẹni táwọn ọkàn ń bẹ pẹ̀lú má rò pé ìgbà tó lù wá dáadáa fún ọ ń dùn mọ́ ọ wàláhì sàláì kò dùn mọ́ yọ kọ́kọ́ fẹ́ ma àwọn àlàyé kọ̀ọ̀kan ti ń bẹ pẹ̀lú dáadáa tó lù wá ṣe fún ọ bí kápọ̀ ra mọ́tò so mọ́tò yẹn wá jàǹjà díẹ̀ ẹni táwọn ọkàn ń bẹ pẹ̀lú tí n bá ń rẹ́rìn tó bá gbé ọba mọ ẹyin jú wò dáadáa ó rí tó bá jẹ́ ẹ̀rín tó dénú tó bá sì jẹ́ ẹ̀rín yagi gbogbo ẹ̀ ní ọ̀hàn jọ ó rí pé yọ ọmọ sọ pé ah ọ̀rẹ́ mi mọ́tò yọ ọmọ ní kíì ah kìí ṣe kíì lónìí skata lónìí tí kìíní yẹn bá ti ń bẹ lápò èèyàn ọkàn jẹ kìíní ni ṣé kìí rí náà ìwọ rò pé lè la tó bá ti yá yóò ní ah eléyìí tó rí kìtìpì yìí kí ni wọ́n fi kí ni wọ́n bò ṣe fírísà ni fírísà nu mọ́tò ẹ̀bẹ̀ ni àwọn eléyìí ń gbọ́ àtàwọn ilé tẹlifíṣọ̀ns ni níbi tí kálukú bá jókòó sí skrin wà wájú ẹ̀ mo rò pé yẹ ń bọ̀ báyà yóò tẹ̀bọ́ ti ka yóò fẹ́ sá mùnáfi kíni o kíni o mú ọ ọ mo rí sí nǹkan kan yọ ẹ̀rú bà mí wọ́n wà máa ṣàlàyé fún un ó gbéra rẹ̀ lé lọ́wọ́ pẹ̀lú àṣẹ Allah ibi tó ti gbọ́rọ̀ ara rẹ̀ yọ yọ̀ lẹ́nu tí ó bẹ̀rẹ̀ sí bọ́ jẹ́ olórí ibú tí mọ́tò lọ́rọ́ tiẹ̀ kàn hmm? ìyá rẹ̀ ń bẹ́ ń bi tọ́wọ́ olórí ibú lọ́ọ́ ra mọ́tò tuntun ní fírísà nù hmm? olórí ibú <laughs> torí pé o ti gbéyàn burúkú tó o ti báyàn rádaràda tó o ìwọ ọmọ wa ti gbọ́ àwọn yorùbá tí wọ́n á burú bàjẹ́ wọ́n ti wọ́n ti ta ọlọ́pọ̀ fún bí oṣù mẹ́ta ìwọ lè má gbọ́n kankan njọtọrọ ọba wa padà dọ̀dọ̀ rẹ̀ wọ́n wù yà sẹmọ pé àkàlẹ mọ asọ wa ní ilẹ̀ wọ́n wù ẹkẹlẹ mọ asọ wa ní kí á lè túmọ̀ pa àjọ jẹ ọ̀rẹ́ so torí ẹ̀ tí ọkàn rẹ̀ ọba dà tárùn bá ń bẹ nínú ọkàn tèmi táàrẹ̀ bá ń bẹ lórí ọkàn tiẹ̀ irú mùsùlùmí wò la fẹ́ àfi kárí pa afọkàn wa afọkàn wa má kúrò nínú àwọn àwà burúkú àwọn àwà pálapàla àwọn àwà rádaràdá oníkálukú wa tá a bá ti lè ṣe bẹ́ẹ̀ ìgbésí ayé òǹga kò ní nítumà kò ní nítumà torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya àwọn àwà burúkú àwọn wà tí ò wúlò ọlọ́yàn ní ká fọ́ kan wa mọ́kò ń bẹ̀ o dábàá níjọ sọ̀rọ̀ ẹ má ká má jọ ṣe má tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gba táǹjọ́ sọ̀rọ̀ tí wọ́n lọ fún mi lóúnjẹ ni ìgbà táǹjọ́ sọ̀rọ̀ tí wọ́n lọ fún mi látẹ́gùn mi ni ìgbà táǹjọ́ sọ̀rọ̀ kí ni tó ń ṣe fún mi tó pé tó bá mú kúrò ní màá kú dábàá ti níjọ sọ̀rọ̀ lè là ká má jọ ṣe kí ni ká má jọ sọ̀rọ̀ tábà ti ní dọ̀tò lélá kákúkú má ṣe kí ni ká má dọ̀tò torí pé kí ni èmi gbàgbọ́ pé kì í sáyé lásán ńlá fẹ́ ṣe á tún lọ ṣe ọ̀la gbẹ̀ndàlù kìyàmù tẹ wá rí gbẹ̀ndàlù kìyàmù yẹn kìí ṣe nǹkan tuntun náà ni wọ́n máa bí wa ń tá gbélé ayé wa ṣe náà ni wọ́n bí wa ẹni tí ń tò má tí ò ní ràn mí lọ́wọ́ láti ní àlékún bẹ̀rù Allah ẹni tí ń tò má tí ò ní ràn mí lọ́wọ́ láti ní àlékún dídúró nídìí ẹ̀sìn sísìn ẹni tí ń tò má tí ní sàlékún ìmá tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wasallam lára rẹ̀ á ọbẹ̀ tà kọ́ máa lọ tiẹ̀ lọ́tọ̀ nítorí pé tó bá jẹ́ pé irú bí ọkàn rẹ̀ ò ti dá iná ẹ̀ lọ́ba fẹ́ sọkàn tèmi náà di tí ò ní dá yóò ti dáa jù wípé kí kálukọ yẹra fúnra wọn fọkàn rẹ kọ́ ma èyí rọ́kàn fọ̀ ma àfi tí yẹn bá tò mẹ́ńtọ́ dà ẹgbẹ́ àpèjúwe à ń pẹ́ gà ìyẹn ti ní ìpinnu pé òun ní pẹ́ gà níṣẹ́ ni ọ̀rọ̀ ọlọ́run láti tẹ̀síwájú pẹ̀lú eléyìí tó bá jẹ́ kó gbogbo àwọn ẹni tó ń bá ṣe àwọn ẹni tó tò mọ́ wọn kì í bá pẹ́ gà wàlá yọ ọ̀rọ̀ lọ́rùn àmọ́ tó bá ti jẹ́ pé gbogbo àwọn ẹni tó kù ọkù àwọn ẹni tó Ọlọ́run bá ń àwọn ẹni tó Ọlọ́run bá ṣe apẹ̀gbẹ̀ èèyàn ni wọ́n kò sí bó ṣe lè ṣe ọ́ padà tó máa pẹ̀gbẹ̀ náà torí wọ́n dọ̀rọ̀ lẹ̀ bàtà bá dà á lẹ̀ tẹnu rẹ̀ làwọn náà tún fẹ́ gbọ́ ìwọ ọba wọn dá sí wọn bẹ̀rẹ̀ sí ní jẹ́yẹ sí ọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní jẹ́yẹ sí ọ ó rí i pé bíbẹ̀rẹ̀ láàrin wọn kò ní rọrùn mọ́ torí ẹ̀ tí ọba ti láwọn èèyàn rí lálábàárìn tó ọba ti ní àwọn èèyàn rí lọ́rẹ̀ gbogbo àwọn àwà dáadáa tí wọ́n máa ń sọ nínú ìsìláàmù yẹn kò ní rọrùn láti fi tọ ẹlẹ́kẹ̀rin òun náà ni tẹ̀síhìrì sẹ́rì àmà sí wàlláhì òun náà ni ká fọ ìkọ̀kọ̀ wa má ká fọ ìkọ̀kọ̀ wa má kọ́ má ká fọ gbogbo nǹkan míì tó yàtọ̀ sí Allah ká fọ má kúrò nínú kọ̀kọ̀ wa ká má jẹ́ pé ìgbàgbọ́ wa dání nǹkan míì tó yàtọ̀ sí Allah la ní sí ẹ̀sìn wa tá à ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí Allah là ń ṣẹ̀sìn yìí fún ká má jẹ́ pé à ń ṣe àṣedànù àti dalúrú papọ̀ mọ́sápà amẹ́bọ mẹ́sìn ká bẹ́ẹ̀ nínú sísàfọ̀mọ́nù. Si nínú ìmára tí sẹ́rí àǹfẹ́ nù kọjá yìí pé tẹ̀wíìdì wa dúró dáadáa àdìnà sí gbogbo pálapàla àdìnà sí gbogbo rádaràda sábà ni wọ́n ń pọ̀fọ̀ àwa kì í pọ̀fọ̀ sábà ni wọ́n ń pàyàjọ́ àwa kì í pàyàjọ́ sábà ni wọ́n ń pògèdè àwa kì í pògèdè sábà ni wọ́n ń sàtà sí òfò àwa kì í sàtà sí òfò sábà ní wọ́n bẹ̀rù nǹkan míì tó yàtọ̀ sí Allah àwa sì bẹ̀rù nǹkan míì tó yàtọ̀ sí Allah sábà ní wọ́n sáàdì nǹkan míì tó yàtọ̀ sí Allah àwa sì sáàdì nǹkan míì tó yàtọ̀ sí Allah sábà ní wọ́n ran kankan míì tó yàtọ̀ sí Allah àwa sì ran kankan míì tó sí Allah jọ́tẹ̀ bá ti rí báwọn a ẹ ti rí ìmára eléyìí tó ní agbára sí mélòó mélòó nínú àwọn èèyàn lálàjọ ń ṣe Islam yìí tó ṣe pé nǹkan míì tó yàtọ̀ sí Allah wọ́n ń pè pẹ̀lú Allah nǹkan míì tó yàtọ̀ sí Allah wọ́n ń sìn pẹ̀lú Allah ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ yìí pé olúwa ẹlẹ́dàá wa nìkan òun náà la gbọ́dọ̀ a gbọ́dọ̀ sìn nǹkan míì tó yàtọ̀ sí Allah a gbọ́dọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah bàbá wa màmá wa àwọn kì í ṣe mùsùlùmí wọ́n jẹ́ ọ̀sẹ̀ abọ́gibọ̀ pẹ̀ olùwà ẹlẹ́dàá wa ní ká ṣe dáadáa sí wọn ká lè bá túká pẹ̀lú wọn pẹ̀lú dáadáa láyé bí ṣùgbọ́n nǹkan tí wọ́n ń ṣèyún tọ́já sí ẹbọ á gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀. bàbá wa wá bínú màmá wa faraya àti ṣe bímá tí ò ní bá ní sẹ̀sìn tá à ń ṣe ọgbà ìpè ẹ máa ṣẹ láti òní títí dọjọ́ kú yín èpè tí yín ò lé mi mú torí pé mi gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú Allahu azza wa jalla tó bá yẹ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí ló sì gbọ́dọ̀ rí láàrin èmi àti bàbá mi láàrin èmi àti ìyá mi tàwa lẹ́nu náà tó tún fẹ́ tó bàbá àbí ìyá mi nínú àwọn èèyàn tọ́wọ́ alẹ́ yí mi ike torí pé mo bá jẹ́ bọ̀dá rẹ̀ torí pé mo bá jẹ́ ọ̀gá rẹ̀ torí mọba jẹ ẹni tó ti kọjá àfa rẹ torí ẹ wá ṣẹbọ sí Allah tí mo gbọ́dọ̀ dá lọ wọn ò ní bí olúwa rẹ mo gbọ́dọ̀ fọ gbogbo ìkọ̀kọ̀ mi má jìnnà sáti máa fi nǹkan kan sorogún pẹ̀lú Allahu azza wa jalla tabali eléyìí ṣe akú oríire ni wọn máa kí wa ìgbà tó ti jẹ́ ike ń táwọn èèyàn ń tara rẹ̀ tí wọ́n fi ń ṣẹbọ sí Allah ìṣẹbọ sí Allah eléyìí tí ó ṣẹlẹ̀ nínú àlùmọ́ yìí gẹ́gẹ́ bá nàbí wa sallallahu alaihi wasallam ti ṣe fi yé wa ọlọ́wẹ́ ọwẹ́ ó sì pamọ́ ju irin àwúrèbé dúdú lọ lórí àpáta dúdú nínú òru tó ṣókùnkùn birikiti bó láti ṣe fẹ́ rí àwúrèbé ni ó tún wá dúdú lórí àpáta tó dúdú lóru tó ṣókùnkùn birikiti lànàbí sallallahu alaihi wasallam ṣe máa ń sọ pé allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ìwà allah ولا rẹ̀ níbi kí n ṣẹbọ sí ọ lámàmà sí mo wá ń sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ̀ lórí èyí tó ṣeé ṣe ká pé mo ṣe ní ìṣẹbọ sí wọ Allah láì jẹ́ pé mo mà àmọ́ tí wọ Allahu mà èyí tó túmọ̀ sí wípé ó lè fọwọ́ sọ̀yà kọ́ máa sọ pé wọ́n ti bọ́ lọ́wọ́ kó o lè ṣubú sínú ìṣẹ̀bọ̀sẹ̀ Allah kò sẹ́ni tó bọ́ àfi téèyàn bá kú lórí kó n ṣe Allah lọ́kàn ṣoṣo nínú ìjọsìn tọwọ́ ara mi nígbà tó dénú sàárè pọ́nmọ́ àlùjánnà ni ọ ẹni tó bọ́ nù torí ẹ ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé gbogbo ń tó lè mú adẹni tí ń ṣẹbọ sí Allah àjìnà sí gbogbo tó lè mú wa máa da lóru papọ̀ mọ́sápà ká jìnà sí nísìnyẹ sọ pé tí o bá sí tàwọn jẹ tí wọ́n ń fọn fèrè lóru òní ni níta ń wí kábàá máa wí tí o bá sí tàwọn jẹ tí wọ́n ń fèrè lóru òní ni níta ń wí kábàá máa wí sẹ́mi pa ní ká fọ ìkọ̀kọ̀ wa mọ́. kọ́mọ́sì nǹkan míì tó yàtọ̀ sí Allah nínú kọ̀kọ́ wa ǹjẹ́ tá a bá ti sọ̀rọ̀ gbólóyìn sí ìkọ̀kọ́ wa má nù ìkọ̀kọ́ wa ọ̀ má o nítorí pé ẹ ti fi ààbò àti ìsọtọ́sẹlẹ̀ sí yín lóru tí aburú òdọ́dọ̀ yín ẹ ti fi tì sára fèrè táwọn ọdẹ ń fan látàrí lílọ bíbọ̀ wọn èèyàn ti sẹbọ sí Allah irú àwọn ọ̀rọ̀ ó pọ̀ nínú tí máa jáde lẹ́nu wa. Àjàyí ó gbìyànjú lóru òní ẹ wò fi ṣe ń gbó kò jẹ́ kí àwọn ẹlẹ́gbẹ́rì yẹn kí wọ́n lè rọ́ṣẹ̀ tì tẹ́fà sọ mẹ́yẹn ẹ ti jìnnà sí kí nǹkan mi tó yàtọ̀ sí Allah kọ́ má sí nínú kọ̀kọ́ yín nǹkan mi tó yàtọ̀ sí Allah ó ti wá nínú kọ̀kọ́ yín ó náà lájà yìí. a tí ọba sí ti bàbá yìí tó rí sẹ́ni tí ọba sí ti bàbá yìí tó rí sẹ́ni nǹkan mi tó yàtọ̀ sí Allah ó ti wọnú kọ̀kọ́ yín ẹ mọ̀ pé àwọn ibi tá a ti lè ṣubú ọ̀pọ̀ gan ọ̀pọ̀ púpọ̀ káwọn tẹ̀sí sọ àwọn ìtọ́ hàn èyí táwọn èèyàn ń ṣe lóríṣiríṣi tẹ́lẹ̀ ìbàjẹ́ máa kájọ́ pé tí wọ́n bá fi wá léèrè oríṣi ọ̀nà mélòó ó ìmára pín sí nínú ẹ̀sìn Islam á sọ oríṣi ọ̀nà mẹ́rin ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ní ìmára tó ní í ṣe pẹ̀lú fífọ ara wa mọ́ kúrò nínú àwọn ẹ̀gbin àwọn àdọ̀tí kúrò nínú àwọn ẹ̀gbin àti ìdọ̀tí kúrò nínú àwọn ẹ̀gbin àrí àlùwàlá ń bẹ àti àwọn àwẹ̀ gbogbo àti ti máa dípò méjèèjì òun náà ní àtẹ̀yẹ̀mọ̀ fífọ ara wa mọ́ kúrò nínú àwọn àdọ̀tí àpèjúwe rẹ̀ òun kí tá a bá rí ìgbẹ́ ìtọ̀ tàbí ẹ̀gbin mi ní ara wa lára sọ wa àbí láyé ibìkan káfọ̀ kọ́mọ. oríṣi kejì nínú mara òun náà ní ká fọ àwọn oríkèé wa mọ́ jìnnà fi wọ́n dẹ́ṣẹ̀ àwọn oríkèé wa ká fọ wọ́n mọ́ jìnnà sí ká máa fi wọ́n dẹ́ṣẹ̀ oríṣi kẹta nínú àwọn àmàrà òun náà ní ká fọ àwọn ọkàn wa mọ́ kúrò nínú àwọn àrùn àwọn àrùn burúkú tí ma bẹ nínú ọkàn àwọn àrùn rádaràda pálapàla ká fọ ọkàn wa má kúrò níbẹ ẹlẹ́kẹ̀rin òun náà ní ká fọ wa má ká má jẹ ẹni tí ó ní ẹbọ nínú ẹrù rẹ ká ṣe olú ẹlẹ́dàá wa nínú ìjọsìn ga jù òun sinasi ní nǹkan àfojúsùn eléyìí tó ti pa àwọn ẹni tí olú tọ́sàlẹ́sà tí wọ́n máa mójútó káfọ ọkàn wa má dáadáa jìnnà sí ká máa jẹ́ni tí wọ́n máa fi nǹkan kan ṣẹbọ sí Allah nínú àwọn àjọsìn wa yàtọ̀ sí bó ti ṣe jẹ́ ike àwọn èyí tó pọ̀ nínú àwọn èèyàn oríṣi alákọ̀ọ́kọ́ yẹn nìkan òun náà ni wọ́n mà ní ìmára òun nìkan ni wọ́n sì máa mójútó ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé èmi má lò aláṣẹ ju ẹ̀yin yòókù lọ ẹlòmíràn máa sọ pé sọ ọmọ bó ti ṣe ẹka táàbà yàtọ̀ sí bẹ́yìn ti ṣe máa táàbà ẹ rí i pé ẹlòmíràn máa sọ pé ṣé wọ́n mọ àlàyé kéèké nípa bá ti ṣe máa wẹ̀wẹ̀ jánábà ẹlòmíràn máa sọ pé ọ̀yá èmi ni mo mọ tẹ̀yà mọ̀mọ́sẹ̀ jù láàrin gbogbo àwa tá a wà ń bí irú àwọn nǹkan wọ̀nyí òun náà ní nǹkan tá a máa gbọ́ táwọn èèyàn máa mójútó jù nínú ìgbésí ayé wọn èèyàn mélòó lẹ rí tí ń fọ fi wọ́n èèyàn mélòó lẹ rí nínú ẹni tí ń pera mùsùlùmí torí ọkàn rẹ̀ kọ̀ ma níbi àwọn ọ̀wà rádaràda tó ní ti pẹ̀lú àrùn ọkàn èèyàn mélòó la rí nínú mùsùlùmí tọ́ka kásì Allahu lọ́kàn soso nínú ìjọsìn fún púpọ̀ níbi pé ń sá fún gbogbo ọ̀nà téèyàn lè gbà téèyàn ó fi padà já sí pé èèyàn fi nǹkan kan sorogún pẹ̀lú Allah nínú ìjọsìn wọn kiri talakọ̀kọ́ ní kálukú dààmú onílẹ̀sìn tí wọ́n ń ṣèbéèrè ń parẹ́ tó sáré salu lẹ́ẹ̀kọ̀ọ̀kan káfọ àwọn míì lẹ́ẹ̀mejì méjì káfọ àwọn míì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta nínú àlọ́ alẹ́ yọ̀kan òmùrùmùrù kẹ́yìn ló ti máa gbọ́rú àwọn ìbéèrè rí ẹjọ́ sáré wẹ̀wẹ́ dánábà káka yí omi dàgbára láì jẹ́ pé afọ àwọn oríkèé lọ́kọ̀ọ̀kan ẹ máa gbọ́rú àwọn ìbéèrè rí ẹjọ́ tábà fẹ́ ti tẹ̀yẹ́ mọ̀ tó tutù bá mú tá a lè gbọ́wọ́ lórí yìnyín ká máa fi ti tẹ̀yẹ́ mọ̀ ẹ máa gbọ́rú àwọn ìbéèrè yìí nítorí pé alákọ̀ọ́kọ́ làwọn èèyàn dààmú fún àwọn èèyàn kóra wọn níjànú níbi àti máa foríkè dẹ́ṣẹ̀ wọn kóra wọn níjànú níbi kí wọn fọkàn wọn mọ́ kúrò nínú àwọn ìwà rádaràda àwọn ìwà pálapàla eléyìí tó kúnnú ọkàn tó já sí àrùn ọkàn sábà ń èèyàn sọ̀rọ̀ nísìn wípé kínní yìí ó túmọ̀ sí ìṣẹ̀bọ̀sí eléyìí náà túmọ̀ sí ìṣẹ̀bọ̀sí eléyìí náà túmọ̀ sí nǹkan tó dé wọ̀ bó tilẹ̀ jẹ́ ẹbí táwọn ọmọ pé gbogbo ẹ náà kòkòkò kòkòkò ẹ sì tọ́da mọ́ kòkòkò fẹ́ ṣe ìtọ́jà mọ́ ó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi àwọn nǹkan tí ó jẹ́ kí àárín wọn àti Allah kọ́ má pọ̀ fẹ́ filẹ̀ láì kò sì fi sílẹ̀ àárín rẹ̀ àti Allah kò lè má torí ẹ̀ nítorí eléyìí tá a lọ pàtàkì jù yìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ kò ní lọ síbi tó bá ti ṣèdánilẹ́kọ̀ọ́ torí ètò pàtàkì tá a wí tán yìí kí ló dé ah, bàbá bàbá kú lọ náà nísìn gbogbo ètò àǹtí táǹfì rí sọ ó ní apàtì gbogbo ètò àtòrọ táwọn kọ́sítọ́mà tí wọ́n ń rajà ó ní ajá dànù lédè kúkúrú alákòóbá làwọn àfáwọn wọ́n fẹ́ẹ́ ba tolú ẹ̀jẹ̀ ni aha torí pé àárín wọn àti Allah àwọn ọ̀fẹ́ kọ́ dà gbogbo tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe Allah wọn fẹ́ pati ok yìí fẹ́ pati yìí wọn lọ bí tí ń ti gbọ́ pé pati ṣé ọ̀rọ̀ kò ní rọrùn so èyí tó sì pàtàkì jùlọ kí láǹfààní àlùwàlà fẹ́ni tí ò tí ì bọ́ lọ́wọ́ sí Allah kí láǹfààní pé mo gbéra mi dènà sáwọn ẹ̀ṣẹ̀ nígbà tí mo sì tún ṣẹbọ torí pé ìṣẹbọ sí Allah ó ní bàbá gbogbo ẹ̀ṣẹ̀ ńlárun ńlá tó ti pé tó bá dání mọ́lẹ̀ tètè tí ó gorí ẹni. kí ló fà ní pé mo ti yọ àwọn ìwà burúkú kúrò nínú ọkàn mi nígbà tó ṣe wípé èmi ò ní dọ̀wọ̀ yìí. torí àwọn ti sọ pé tẹ́lẹ̀ kẹrin yìí òun ló pàtàkì jù tọ́ àwọn aṣíwájú wa rere àwọn ọmọ ń lo àsìkò tó pọ̀ níbi àti fọ́ ọkàn wọn mọ́ níbi àti tún àárín wọn àti Allah ṣe ńlọ́fà ló fi jẹ́ pé wọ́n dáa jù wá lọ wọ́n dáa jù wá lọ púpọ̀ wọ́n dàbí tiwa àwọn èèyàn láyè sìn ẹlòmíín bẹ́ẹ̀ wa tó ṣe kó lè ṣe ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níbi àlùalẹ́ ẹyọkan kó tó parí kò ní parí ẹ̀yin gan gbogbo yín ó dùn ẹ̀ tún máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nípa bá àti ṣe sálùalà ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ni ẹ̀ṣẹ̀ pọ̀ ọkàn rẹ̀ ọ̀dà àárín rẹ̀ àti Allah náà ti dáa yọ máa sàlù aláǹ yọ máa mú jáde láwẹ́láwẹ́ àfi bí ìgbà tí àwọn alágbàdà tí wọ́n bá ń yọ ẹran kúrò lára ẹran láì jẹ́ pé wọ́n lu àdá títí tí wọ́n fi kún màálù tán wọn ò ní lu àdá tó bẹ́ẹ̀ lẹ́nu ní ọmọ ti sàlù aláǹ àmọ́ oríkèé ńkọ́ ó fi ṣe Allah ọkàn ńkọ́ ọkàn burúkú ni oríṣiríṣi àrùn ló wà mbẹ arìnrìn àti Allah ńkọ́ ọ̀dà àwọn àtiwájú wa àwọn ọ̀jẹ́ gẹ́gẹ́ bí àwa ti ṣe jẹ́ o wọn jẹ́gẹ́ bá ti ṣe jẹ́ àwọn kì í jẹ́ pé ọ̀rọ̀ nípa bá ti sàlọ́ alá bá ti wẹ̀wẹ́ jánábà nìkan òun náà ni wọ́n mójútó wọ́n wá di aláìmọ̀kan nípa àwọn àmọ́tótó yòókù bí ti wulẹ̀ ó kéré máa wọn ò rí bẹ́ẹ̀ torí ẹ̀ wọn ò eléle koko irú ìta wàá máa le ẹ wọ Umar ibn al-Khattab radiyallahu anhu Umar yìí tí olú ẹlẹ́dàá wa kó yọnu sí ó sì àlọ́ alá lọ́jọ́ kan látara omi tí wọ́n rọ sínú awọ obìnrin kan tó jẹ́ nasraniya obìnrin yìí jẹ́ ọ̀kan nínú àwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù Umar wa bá pàdé níta rómi lọ́dọ̀ rẹ̀ obìnrin yìí níbẹ̀ ni mo lómi omi yẹn sì ń bẹ nínú àpò tí wọ́n fa wọ́tì Umar gba omi ó fi sàlùwàlà sẹ́mi pé nínú àwọn èèyàn tó wà láyé lónìí ẹlòmíì ọmọ pé wáá káwọn ti lè bomi lọ́dọ̀ nasaraniya nasaraniya tó jẹ́ pé ó lè jájá nasaraniya tó fi kó lè jẹlẹ́dẹ̀ nasaraniya tó fi kọ́ mùsùlùmí nasaraniya tó jẹ́ pé kíni ẹnu tó fi mutí ó lè fi gbómi sẹ́nu bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so Umar ni ẹ bá ń bomi gbogbo ẹ̀jẹ̀ yìí dààmú fún ẹ máa bẹ́ wulẹ̀ nítorí ẹ̀ àwọn aṣíwájú wa rere wọn kà fún un kọ́dà ètò tún di eléyìí lọ anabi sallallahu alayhi wa sallam ó ti síwájú sàlùwà lárí pẹ̀lú omi tí ń bẹ́nu awọ tọ́jẹ́ tóbìnrin kan tọ́jẹ́ mùṣírikà ọ̀sẹ̀ bọ̀ tò lẹ́yìn náà nínú bá ti jọ́ sẹ́bọ̀ ẹsẹ̀ wo ló tún á bá bàrà mọ́ wọn ni laysa ba'da al-kufri dhanb ok a rí i pé a rómi lọ́dọ̀ arákùnrin yìí atúlérí lọ́dọ̀ arákùnrin atúlérí lọ́dọ̀ arákùnrin lọ́dọ̀ àwọn aṣíwájú arí wọn ò ní béèrè ẹ̀sìn ìkíní kejì kẹta wọn tí wọ́n kàn nípa ẹ̀fún wa lónìí ẹ̀yin kọ́ lẹ́yìn ó béèrè abẹ́ẹ̀ ní béèrè ẹ béèrè tẹ́ bá pé márùn tí ẹnìkan bá jó lùmọ̀ láàrin tó bá ní kò ní ẹ sá ti béèrè omi fún fún lómi ẹ rí i pé bóyá ní ọ̀fọ̀ yín nù àwọn kan lè sọ pé àti ní béèrè à kí ká lọ pomi lọ́dọ̀ nàṣọ́ra ni àbí ká pomi lọ́dọ̀ Yahudi ká pomi lọ́dọ̀ ológun ká pomi lọ́dọ̀ nsàfù mùsùlùmí bẹ́lẹ̀ àwọn àlọ́ pomi lọ́dọ̀ nsàfù mo rò pé ó yé wa tí wọ́n lù mọ́ bá sọ pé à kò sí nǹkan tó burú mbẹ anabi sallallahu alaihi wasallam wọn sálù aláàrí pẹ̀lú omi tí wọn gbà lọ́dọ̀ ṣẹbọ umar ibn al-khattab radiyallahu anhu ó sálù aláàrí pẹ̀lú omi tó gbà lọ́dọ̀ nasraniya ẹ rí i pé ó ṣeéṣe káwọn mẹ́ta nù wọn kàn yà lẹ́yìn rẹ̀ wípé àwọn ọmọrú olùmẹlẹ yìí ó ti wá wò lọba ti pé ẹdọta sẹmọ pé rú ń ṣẹlẹ̀ láyé ni lẹbàá dọta ntí mò ń kọ yín náà lòdodo níjẹ́ sìn ọlọ́hu mu wa ni dáko fọ́ọ̀mù mọ́ rẹ àníjẹ ẹni tó àbí ẹ̀ tiẹ̀ mọ́ wọ́n ní kí lọ́ọ́ yà yín pẹ̀lú ṣé òyìn ká ẹ bọ́ nǹkan tí ń sọ fún wa ni ó ní ká máa sàlù alápẹ̀lú ní ta gbà lọ́dọ̀ nàṣọ́ra nàṣọ́rọ́ mọ̀ anabi náà sọlọlọ àjọlọ sábẹ ẹ dákun ẹ fìkà anabi lẹmẹ o ẹyin tá à ń sọ ní ìsinmi gbólúmọ kì í ṣẹni tá a lè tẹ̀lé àwọn rọrùn làwọn òwò wọn máa ìrọ̀rùn láti torí rẹ̀ máa pé lágbájá òsì lọ́nà mà kọ̀ lágbọ̀ọ́yé tó péye àgbọ̀ọ́yé tiẹ̀ ìsìlòkù dáadáa sí tó ọ̀gbẹ́ sì yẹ rárá lílo kókó lọ́nkàn bá ká lórí òjò ẹ̀rí pẹ̀lú nǹkan yẹn pọ̀ àwọn tí ò já mọ́ kankan làwọn kà kù àwọn ìtọ́ bàbàrà àwọn kà kù tọ̀ àwọn sàhábà tí wọ́n bá jẹun tó ń jẹ iwájú oúnjẹ tó ṣe pé ọ̀rá ń bẹ́ńbẹ́ kò sí bí èèyàn ó ti jẹun tó lọ́ra tọ́wọ́ èèyàn ò ní máa sọ̀rọ̀ àtẹ́kẹ́ tí ọmọ àká bá kan ọmọ àká ọmọ àká lè máa mátì táwa bá fẹ́ fọlú ọwọ́ lónìí bó láti àwọ̀ ọ̀sẹ̀ àbá àdìwọ̀sẹ̀ àwọ̀ ọ̀sẹ̀ tá a fọ̀ kò sí tọkàn sàhábà pẹ̀lú gbogbo eléyìí wọ́n fọ́ wọn wọn wọ́n fọ́ àmọ́ pé epo kù òróró kù lọ́wọ́ gbogbo eléyìí kò ṣe bàbà àwa ń kọ́ ṣe à ah, you are a graduate graduate for that matter just look at your hand àbí ẹ̀kọ́ o fọwọ́ yẹn dáadáa ó yẹ kó lo detergent tó bá lo detergent ó tún á sínú àbí ó yẹ irọ́ lásán tí ó jà mọ́ kankan àwọn irọ́ lásán làwa kà fún àwọn aṣáájú wa rere wọn karọ lásán fún ọ torí pé àwọn ní àsìkò wọn lò àwa ní ìsìn ẹ̀rí pé nínú àṣà kan máa dá ni pé ìwọ ọmọ anífowóṣe ni ọ abẹ́ ẹ̀ gbọ́ ni téèyàn ọmọ akpọ̀rọ̀ rẹ̀ tí ọmọ akpọ̀rọ̀ ni aka anífowóṣe àwọn sàhábà ńkọ́ alásìkò fi ṣe ńlá wọn yéṣu owó fò àtàdánù làwọn wá wọn lásìkò wọn fi ṣe rere eléyìí tí ó bi rere fún wọn lọ́la òkèèyà torí ẹ̀ wọn lásìkò tán lè gbàjẹ́ wọn lọ́jọ́ ayé wọn fi ṣòfò tọ́ àwọn sàhábà ibi tí sọlá ti bá ti bá wọn ibẹ̀ náà ni wọ́n ti wọ́n ti máa ń ṣe sọlá tó ibi tí sọlá ti bá ti bá wọn ó ti ṣe sọlá sàábì ò pé kò sí tẹ̀m̀bí actually ó wù wá ká ṣe sọlá tó ní mọ́ṣáláṣí yín but ìgbà tí o ti sí tẹ àbí òye wa the standard one so ńlọ́kà la fi kó mbẹ́ la fi lọ́ọ́ fi sọ láti bò ní sàábì ò ní sọba ẹ sàábì kí ló fẹ́ kàn pẹ̀lú rọ tọ́ba yẹ pé lẹ́lẹ̀ lórí ẹ̀fẹ̀ làyè bá kù sí ibẹ̀ sàábì ó dùn ó sí torí pé gbogbo àwọn ọ̀rọ̀ ọjà lọ́dọ̀ tiwọn ọjà lọ́dọ̀ sí wọn. Ah, ẹ̀ẹ́dẹ̀ náwó sí mẹ́tíláṣí yẹn o actually nǹkan tó kàkú ni pé kẹ́ fi táìsì sí torí pé tẹ̀lá fi táìsì táìsì sí sẹ́wọ̀n kí sọ láti òní gbà. bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ̀ ayé ìsìnú. àwọn sàhábà kí lọ́kàn wọn ẹ gbọ́ bí fúlọ̀ mẹ́tíláṣí ànábì ti ṣe rí mi sallallahu alaihi wasallam erùpẹ̀ àtòkúta wẹ́wẹ́ ìní bẹ́ẹ̀ sálẹ̀ mẹ́tíláṣí ànábì débi pé wọ́n ń ṣe sọ̀lá látàrí kójú rọ̀ sàábé ní ẹ̀rẹ̀ ṣe ń sàn lórí ànábì sallallahu alaihi wasallam báyìí látàrí àmà tójú pa salawatu rabbi wa salamuhu alayhi àwọn ọ̀rọ̀ ọ̀jà lọ́dọ̀ sí wọn sàábé ó lè máa rìn lọ láì wọ bàtà ìgbà tí èsì pé òun wà ó wà nílé ayé fún fáàrí ó lè jẹ́ pé kò ní bàtà kan tó lè wọ̀ yọ máa rìn lọ ní ìsìn sábà ní kẹ́nìkan nu wa ní ìsìn káwá rìn five hundred meters five hundred meters kájáde lè wá kárí five hundred meters láì wọ bàtà èèyàn mélòó ni ó ti bẹ̀rẹ̀ ẹ máa wò kékeré ni àwa tó jẹ́ pé àtùmọ̀ àtùmọ̀ ẹsẹ̀ ẹlòmíì wọ̀ pé irú bàtà wo lọ́wọ́ irú bàtà wo lọ́wọ́ ha ha àdúró yẹn sì wọ bàtà rọ́bà Allah abẹ́ rí gbàmbẹ́ báyìí ṣe rí nù ókè àti ẹ̀gbọ́n kó ṣe ṣe bàtà rọ́bà bọ́t bàtà yóò má ti àsọtẹ̀ wọ̀ bẹ́ẹ̀ làwọn ṣe láyé ṣe àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ńlá máa kà kún tí àwọn sàhábà níbi tí wọn karọ́ kún dé kakọ́ kan ni wọ́n lọ sí ìgbọ̀nsẹ̀ àbọ̀ lọ sọ ó ti tó pé kóró òkúta mẹ́ta òkúta mẹ́ta yóò fi nu ibi ti jáde ó ti tó onípele alágbàgádá àfi tó ń bá tó tún rómi tó ń tó fi tábà ọwọ́ òkúta ti tó ẹ̀yin ńkọ́ ẹ wá dúró tíṣù pépà tẹ́lómi ń lò nítorí ìgbọ̀nsẹ̀ yọkan mo rò pé ẹ̀sírẹ́ǹsì rẹ̀ rí tó bá gbé pálí tíṣù pépà síwájú ẹlòmíì nítorí kọ́ yàgbẹ́ tó bá yẹ pé ọgọ́rùn iná làwọn pépà nù dín tó wà tuntun tọ́ba yàgbẹ́ tán ẹ dákun ẹ má rojú ẹ gbìyànjú láti kó iye pépà tó kù jáde kẹ wá kà lọ́pọ̀ kan ìgbẹ́yọ̀ kan ni o sẹ́ẹ̀sì mọ̀ pé ìsìláàmù ní dábàá fi òkúta nàbí òkúta mélòó òkúta mẹ́ta tí mẹ́ta ọ̀bá tó ẹ fi méjì kún kó jẹ́ márùn márùn ò tó ẹ tún fi méjì kún kó kínní mẹ́sàn àbí méje tí méje ọba tó ẹ tún fi méje kún kọjá kínní mẹ́sàn tó tíṣù pépà yìí agbóhùn náà sípò òkúta ìgbà tó yàgbẹ́ tán tó wà nù dì ìgbà tí ó nù dì kò mú tíṣù pépà yìí ọ̀kan jáde o ọkọ̀ bu bíi mẹ́jọ ó dojú rẹ̀ kọ́ bí dígbẹ́ wà ó nù ó tún bu bíi mẹ́jọ ó tún dojú rẹ̀ kọ́ bí dígbẹ́ wà ó tún nù ó ti di mélòó mẹ́rìnlógún ó ti kọ́kọ́ tako súnà o mo rò pé nǹkan tiẹ̀ wọ́n ní wítírù wítírù wítírù wítírù O ní nọ́mbà tí ò ṣe pín fún méjì láì ṣẹ́kù òun wá mú odidi mẹ́jọ ó fi nù dílẹ̀ kan ṣé mẹ́jọ ṣe pín fún méjì àbí ò ṣe pín fún méjì nígbà tó fẹ́ kó kọ́kọ́ ọ̀yà fún mẹ́ta ni àbí márùn mẹ́sàn-án tàbí méje àmọ́ iye nọ́mbà tó ṣe pín fún méjì yéésù ló kó lẹ́ẹ̀kan náà òun wá kó mẹ́jọ ó fi nùdí lẹ́ẹ̀kan náà ó tún kó mẹ́jọ ó tún fi nùdí lẹ́ẹ̀kan náà dídé wá nùdí ní rí gbẹ̀sí yóò wò pé tí mo kó òtó ni lọ́ba kó méjìlá lọ́ba tó fi nùdí sẹ́wọ̀n ká ti sòfò pépà báyìí tó pọ̀ eight plus eight sixteen plus twelve twenty twenty eight yéé sì tún rí gbẹ ẹ̀yìn rẹ̀ náà wàá pé omi omi bọ́kẹ́tì kan yóò mọ̀ wá dà yá yá ṣé wẹ̀ ẹni ni wọ́n wẹ̀ yá àbá síbẹ̀síbẹ̀ tí ó tún wá di ọ̀daràn omi bọ́kẹ́tì kan ó lo ìlàrin gbogbo pépà ó sì lo omi bọ́kẹ́tì kan ìgbẹ́ tó bẹ́ẹ̀ ní sọ abẹ́ lòkúta mẹ́ta torí pé àwọn ìlà wàhálà bọ̀ra wọn lọ́rùn akramakumullah àrífín láyé sìn pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ṣíṣe kátàkátà làwọn kà fún ìmọ́tótó ẹ̀rí pé ẹlòmíì yóò lo gbogbo àsìkò láti fi máa tọ́jú tọ́mú láti fi máa tọ́jú ara rẹ̀ yóò máa wò pé bó ti ṣe múra yóò ti dà tó tìlà tí mo dé kọ̀ máàcì ẹ̀wù tí mo wọ̀ bọ́tìnì tí wọ́n tẹ̀ ṣe sẹ́wù yìí mi tètè fura sí kótó di lónìí tí mo kọ́ fẹ́ wọ̀ nígbà àkọ́kọ́ bọ́tìnì yóò má jẹ òye tí ó lè gbé àwọn ọmọ dìde emergency ìgbà yáyáyá ẹ lọ ra bọ́tìnì tí wọ́n má jẹ eléyìí wá ẹ má tó ma. gbogbo àwọn rọ gbogbo àwọn rọ òun lẹ́rìí sí àwọn èèyàn mójútó lónìí ní ìgbà tó ṣe pé òde dáa òde dùn wò masha allah la quwwata illa billah ìkọ̀kọ̀ wọn kọ́ ó ti wó bàjẹ́ ó ti dahoro ó ti bàjẹ́ àwọn ọ̀wà burúkú ló kún ìkọ̀kọ̀ wọn bí gbéraga bí gbéraga ẹ̀rí pété yẹn ti múra tánà dẹ́dẹ́dẹ́ tóró dẹ́dẹ́dẹ́ tọkàn dúdúdú tó wúra rẹ̀ torí pé gbogbo àwọn táwọn jọ ń rìn títì tá múra bí àwa yìí kí ìgbéraga ló kù àṣetán ni wọn fi atẹ́gùn sí apá rẹ̀ bẹ́ẹ̀ ni abọ́kòdì rẹ̀ dùn wò ìjọ rẹ̀ ni lójú ní bẹ nínú rẹ̀ ìjọ rẹ̀ ni lójú ní bẹ nínú rẹ̀ ọjọ́ra rẹ̀ lójú débi kó ń wò pé ìwọ nìkan lè yàn gbogbo èèyàn yóò kù wọn dáhùn kankan a téèyàn bá ti jẹ́ ni tírú àrùn bẹ́ẹ̀ bá ń bẹ pẹ̀lú ẹ̀ wàláhì èèyàn ní mara rẹ̀ tún torí wà burúkú ni àwọn wà yẹn kí ni mo fi dáa tó ẹlẹgbẹ́ mi dípò pé ń dáa jù lọ tọ́wọ́ fẹ́ wá bìjọ rẹ ni lójú fún mi. ẹni tí mójútó gbangba rẹ tí kọ́kọ́ rẹ sì kún fún àrùn bí àìmọ̀kan àìmọ̀kan iná ni wọ́n sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹnikẹ́ni tí wọ́n máa ń tọ́jú tọ́mú tọ́tẹ̀ tí wọ́n máa mójútó bóòlù àwọn ti ṣe ń yọ sáwọn èèyàn torí báwọn bá ṣe yọ sí wọn ni wọn ṣe kọ àwọn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọrú wọn àléébù burúkú ń bẹ nínú kọ̀kọ̀ wọn wọ́n wá ń wò ó pé ní táwọn ń ṣe fún gbangba àwọn yẹn làwọn ò fi dí àléébù tó wà ń kọ̀kọ̀ yẹn. bákan náà ní kọ̀kọ̀ wọn àwọn ẹni tí mójútó ara kárí mi níta àwọn láàmú kárí mi bẹ́nu ẹ̀mí wọn ìjẹ́múnáfíkì lọ́wọ́ àánú ẹ̀mí wọn tọ́ba rẹ nìkan tí ọmọ ṣe mára tí ọmọ ṣe mara gbangba gẹ́gẹ́ báwọn náà ti ṣe ń ṣe mára gbangba ẹ̀rí kí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ni lágbájọ ọmọ bí wọn ṣe ń tábà lágbájọ ọmọ àlọ aláṣẹ bíi tiwa lágbájọ èsì ẹwẹ dáadáa lágbájọ èsì kínní lágbájá lágbájá tẹ̀ ń wí o ó lè jẹ́ pé gbogbo ọ̀nà ló fi dáa jù yín lọ lọ́dọ̀ Allah. bákan náà tọ́ba rẹ nìkan ti rìn lẹ́sẹ̀ láì wọ́ bàtà wọ́n ṣe tán láti dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ wọ́n ṣe tán láti dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ lágbájá bọ́ọ̀ bá tiẹ̀ lọ sùkọ́ bá ti dá àlè ó lọ sùkọ́ nǹkan dojú tì yàn ni àgáàlì tó máa sùn yẹn gánà ni ìgbéraga ni ìjọra ẹni lójú ni ìgara ni àbí kí ni tó máa sùn gbogbo nǹkan lọ kọ́ sùkù ìmàlọ́ ọ̀kan ni kí kọ́ lọ sùn tọ́ba tiẹ̀ wá lọ rí ọ ìwà tó ọlọ́ọ̀lọ́ sùkú ìwà tí wọ́n ń wò pọ́yẹ kí wọ́n náà máa ṣe báàlì wípé ìwọ ọkọ̀ láti fi sọ láti ńlẹ̀lẹ̀ ẹ̀wù rẹ wá dọ̀tí what ah ẹ̀wù rẹ ọba dọ̀tí fi sabilillah yọ dọ̀tí fi sabili shaitan àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ah àwọn èèyàn tó lọ wó bọ́ọ̀lù tí stadium dàrú sọ̀rọ̀ ẹ̀wù dọ̀tí là ń sọ nísìn níbi tá a ti gbogbo èèyàn ọgọ́rùn-ún jáde nàám ọwọ́ <laughs> ní ẹ̀wù tí ò ní dọ̀tí níbi tó ti ṣe sọ láti àwọn èèyàn lọ wòran bọ́ọ̀lù wọ́n sì ti kọ́pọ̀ ambulance bíi ọgọ́rùn wa tí wọ́n fi ń kókù bíi márùn márùn márùn márùn kí ló dé torí tíìmù tá à ń sọpọ́ọ̀tì wọ́n jẹ wọ́n jẹ kú jẹ seven goals to zero ó kú bíi tẹ́gbẹ̀ẹ́ gbà àbẹ́rẹ́ sọ̀rọ̀ ẹ̀wù dọ̀tí la sọ ní ẹ̀jẹ̀ gan gbogbo ẹ̀wù inú gbára mi ẹ̀jẹ̀ bákan náà á rí i pé tó bá rí ẹnìkan tó ṣe é pé òun náà lọ sàlù alá pẹ̀lú àgé àgé lòun fi sàlù alá wọn ni kò lajú tó wọn ni kò lajú gbogbo àfikẹ́rì tá à ń lò ń bí báyìí torí pé miskin ni wá ni miskin ni wá àwọn kan wà tó pé láyé yìí àwọn ọmọ wò pé kódà tó bá ní kó sàlù alá kò ní ṣe. يوم máa pe àtọwọ́gbà mẹ́mìtìlẹ̀ hàdà ìbẹ̀rẹ̀ sẹ́rù wọ́n ti irú àgbẹ̀ yìí lòún fi sàlù láì ṣe mẹ́tìkìn sẹ́wọ̀n kálù àlọ́ òní gbà tí yẹn bá fi irú àgbẹ̀ yìí sàlù àlà àbí ọgbà ni àwọn ọmọ gbogbo àwọn arọ́ burúkú ẹ̀rì táwọn èèyàn ń kà á kún kọ́dà ń bẹ́nu àwọn èèyàn tí ò bá yọ tí ó bá yọ ọmọbẹ nínú àwọn èèyàn nítorí bó ṣe ń kára rẹ̀ fún tí ń wúra rẹ̀ tó bá ń náwó sí pẹpẹ bá wọn bá kò ní fún ọ lọ́wọ́ rẹ̀ onífún ọlọ́wọ́ rẹ̀ ọmọ òkú kí ni ọ̀dọ̀ ti ọwọ́ mi ìwọ wo subhanallah a gbọ́ pé òde yín má òde yín sì ń kọ́ inú yín ọ̀dà ọkàn yín ti bàjẹ́ àárín yín sí Allah ó ti burú tọ́ tẹ́lẹ̀ bá yọ wọn lẹ́rìí pé lónìí ká ti pẹ̀lẹ́ ọmọdé ni tọ́ka á máa wọ tìsàlẹ̀ apàtì aṣọ tẹ́nìkan ò lè wọ́ọ́rù rẹ̀ ń gbogbo olóyin aṣọ tí wọ́n wọ́ọ́rù rẹ̀ rí aṣọ tí wọ́n ti ṣẹ́ sí bàjẹ́bàjẹ́ tí gbogbo èèyàn máa wò tí ó máa tún wò kọ́ má jẹ́ pé ńlẹ́ kà fún ẹni tí ọba ti ka bó la ti ṣe ń yọ báwo la ti ṣe ń múra ẹni tí ọba ti kà fún lónìí ẹ rí i pé àwọn ti sọ di ọ̀bùn ní kọ̀mọ̀yáyì ọ̀bùnni kọ̀mọ̀yáyì ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ lónìí ká máa sẹ̀mí dín nídìí pàǹsì mára ká máa tara ẹni jẹ àwọn kàkún màtótó kọkùnrin ọmọ apára kọ́ máa pajú kọ́ máa pamú láì jẹ́ kó tutù mú ọ̀wọ́n ń pa bíi vaseline tí ò ní jẹ́ kí ara rẹ kó tètè máa bó kára rẹ̀ ó tètè máa gbẹ gbogbo ọjọ́ ayé wọn náà ní para kan àfi bí obìnrin yọ ọmọ para ni ó lè ṣe wákàtí kan bí à ń para lẹ́yìn tó wẹ̀ fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yọ wá ṣe wákàtí kan bí à ń para ó láwọn pàlàpàlà àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ kan lára òun ó yẹ kí pàrọ̀ débẹ̀ kò sì ní pamọ́ sí gbogbo ẹni tó máa ṣerú àlàyé yìí fún ṣé kìí ṣe pẹ̀ ń bóra nítorí pé tó bá pé ìpara ọ gbọ́dọ̀ tọ gbogbo kọ̀rọ̀kọ́ndú ara rẹ ó túmọ̀ sí pé bíbó lẹ̀ ń bóra ọkùnrin bíbọ̀rọ̀ yé obìnrin kátó wá pọ́kùnrin ẹ rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ burúkú iná ni wọ́n kà wọ́n sọ aburú wọ́n sọ di dáadáa ṣíṣe dáadáa ṣíṣe wọ́n sọ dàburú mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n o gbogbo ẹni tó bá fẹ́ sè mara gbogbo ẹni tó bá fẹ́ sè mọ́tótó tó sì fẹ́ lo omi láti sè mara yìí tó fẹ́ lo omi láti sè mọ́tótó yìí lópin ìgbà tí o bá ti lo omi lòkulò nǹkan tó ṣe yẹn ń tọ́ ni ẹ má ròyìn pé bóyá tako ká sí àlùwàlá lọ́nà tó da àbá tako káwẹ̀ lọ́nà tó da. àtakò tó rẹ̀ wa náà ni àmọ́ má jẹ́ pé ṣíṣe ìmára èyí hàn nínú ara rẹ̀ ṣíṣe ìmọ́tótó èyí tá à ń fojú rí nínú ara rẹ̀ onìkan ní ọkàn dọ́ọ́là yàtọ̀ ṣíṣe ṣíṣe ìmára eléyìí tó pamọ́ kọ́ ọjọ́ ẹni tó ṣe pé tó ń bá lomi láti ṣe omi tá a a kì í mójútó gẹ́gẹ́ bá ṣe máa mójútó petrol àwọn orílẹ̀-èdè bíi tán ti ní petrol láyé tó ti kówó ni wọ́n ń pàǹdì rẹ̀ wọ́n máa ń ṣe ìkìlọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè ní ìgbà tí ìjọba bá ń yáwó lu àwọn ọmọ orílẹ̀-èdè tí ń ràn wọ́n lọ́wọ́ lórí gbogbo nǹkan tó bá ń fẹ́ ìjọba máa ń sọ fáwọn èèyàn pé àwọn owó tẹ̀ ń rí yìí lè má lọ títí o àwa gan alára à ń nǹkan míì tá a lè máa ṣe láti máa mú fi tagbára lórílẹ̀‐èdè wa yàtọ̀ sí petrol torí pé ìwádìí fi hàn ike petrol wa yìí tá à ń bá ń gbọ́n gẹ́gẹ́ bá a ti ṣe ń gbọ́n lójoojúmọ́ yìí ńgbà tá a bá rí ọdún báyìí á ti padà gbọ́n gbẹ torí rẹ̀ ẹ jẹ́ á máa sọ ìta nílò ṣé báwọn ní pẹtrólù ti ń sọ pẹtrólù wọn lò yìí síbẹ̀ là ń sọ omi lòdì omi ló sì yẹ ká sọ lójú kò lè burú bàjẹ́ kọ́mi èèyàn máa mu pẹtrólù lómi ṣùgbọ́n omi kò sí nǹkan tá a lè fi dàrọ́ rẹ̀ èyí túmọ̀ sí pé ó yẹ ká máa bá ti máa lo omi wa dáadáa má torí pé ń bẹ́ ń kànga má ti torí pé ń dà lẹ́nu ẹ̀rọ má torí pé ti gbẹ́ bọ́ọ̀ kó wá jẹ́ kó mi bọ́kẹ́tì kan ilẹ̀ yẹn kọ́ máa fi sàlùwàlá omi tó bá kún àgé kan tó bá rí pa a bá fẹ́ lomi bó ti ṣe dá ọ yẹ kó tó yàn méjì ó kéré jù láti fi sàlùwàlá ẹ wá ara àwọn ọmọ wa kéékèèké àwọn ọmọ tí ò sì tí ò sì tójú bọ́ àwọn náà lọ pọn mi wọ́n rọ mi sínú àgé yóò kún dẹ́dẹ́dẹ́ ah ah ìwọ wo ìwọ ọmọ ọdún mẹ́fà lọ́fẹ́ fadúró mi ìtàlù àlá ṣé ti pẹ́fẹ́ máa rọ́ mi dànù wọ́n máa bá ti fi léyìn bẹ̀rẹ̀ sẹ́mi pé ńgbà tí ìbá ìdàgbà tí ó pọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún yọ máa bùkátà omi bókítì méjì láti fi sàlù àlá ń gbọ̀ ọ̀bá ya àwọn àgbàlagbà náà ń kọ́ lẹ́yìn ìgbà tó ọpọn mi tó kún tó ti kúnnú àgé dẹ́dẹ́dẹ́ ọ̀sàlù àlá téèsì sàgé róńdó ọ̀sàlù àlá débi ìdásí ó tún padà lọ ọ̀rọ̀ míì onítorí pé omi yẹn ò lè tó ọ ẹ jẹ́ ká máa fi ètò síbà ti ń lomi nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam wọn láwọn èèyàn kan wọn padà wá yọjú nínú àlùmọ mi wọn máa tayọ ẹnu àlà nínú mara àwọn olùmọ̀túmọ̀ sí wọ́n túmọ̀ ìtayọ ẹnu àlà nínú mara wọ́n túmọ̀ rẹ̀ sí lílo omi nílòkulò ọ̀kan nínú túmọ̀ rẹ̀ ẹja máa sómi lò ẹja a máa sómi lò ká má lómi lòkulò wọn lànà bí wọn Muhammad sallallahu alayhi wa sallam tí wọn bá sálò àlà múdù kan wọn máa fi sálò àlà múdù kan lẹ̀kún ọwọ́ méjèèjì tọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù tá a bá pa àwọn àtẹ́lẹwọ́ méjèèjì ń pọ̀ níta dà sínú rẹ̀ lópin ìgbà tọwọ́ wọn bá kéré tí ó sì tóbi jù níta dà sínú rẹ̀ wọ́n ń pè ní múdù kan irú omi táwọn ẹbí fi ń sálò àlà ni táwọn ibi bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà yìí máa fi ru ẹ̀kúnwọ́ ẹ̀kúnwọ́ ọwọ́ méjèèjì mẹ́rin ìní máa fi wẹ̀ ìwẹ̀ jánábà torí ẹ̀ lópin ìgbà tí wọn náà bá ti lomi ńlòkulò kò sí nǹkan tó burú nínú rẹ̀ tàbá fẹ́ wá mọ̀ nípa àwọn ẹ̀gbin tàfẹ́ mọ̀ nípa àwọn ọ̀dọ̀tí eléyìí tá a máa ṣe ìmára jìnnà sí apàdà sínú àwọn tírà fiqh torí pé síra tó wà nílẹ̀ níwájú wa tá à ń sàlàyé rẹ̀ yìí òun kọ́ wa nípa àwọn ẹ̀kọ́ ni kìí ṣe kọ́fẹ́ kọ́ wa nípa báwo la sàlùwàlà kìí ṣe kọ́fẹ́ kọ́ wa nípa báwo la máa wẹ̀wẹ̀ jánábà àwọn ẹ̀kọ́ wo la lè rí mú nínú wẹ̀ ẹ̀kọ́ wo la lè rí mú nínú àlùwàlà ìní nǹkan títíra yìí tó ń wà fún. ẹ rí àwọn ìdọ̀tí <laughs> tó bá fẹ́ wá mọ̀ nípa àlùwàlà tó fẹ́ mọ̀ nípa àwọn àwẹ̀ ó wòrú àwùjọ tí wọ́n ń gbé ẹni tó wà ní nàìjíríà lápèjúwe ó yàtọ̀ sẹ́ni tí ń gbé kuwait lápèjúwe nítorí pé ẹni tí ń gbé nàìjíríà ń gbé tíra tí ọwọ́ pọ̀ táwọn èèyàn máa ń kà sábà fẹ́ gbàgbọ́ us islam nípa tó ní í ṣe pẹ̀lú fiqh àwọn tíra màlìkíyà ni wọ́n máa ń kà torí rẹ̀ tó bá fẹ́ wá gbàgbọ́ yìí nítorí bá ní í ṣe pẹ̀lú àlùwàlà nítorí ní í ṣe pẹ̀lú ìwẹ̀ àti àwọn àmọ́ra gbogbo bákan náà gbogbo nítorí ní í ṣe pẹ̀lú fẹ́k fún ìwọ tó ń gbé àwùjọ ru nàìjíríà ń bí tó bá fẹ́ jẹ́ ẹni tó mọ̀ nípa rẹ̀ dáadáa tó fẹ́ jólùmọ̀ tí wọn náà tó fẹ́ sàlàyé rẹ̀ fáwọn èèyàn síra irú èyí tó wọ́pọ̀ láwùjọ yìí ló fi bẹ̀rẹ̀ o. tíra àwọn màlìkíyà ńlọ fi bẹ̀rẹ̀ nítorí pé báwo ló ṣe fẹ́ láwùjọ kan nígbà tó ṣe pé ní tí wọ́n máa kà láwùjọ yẹn fi sọ pé àwọn nímọ̀ ìwọ ọ̀mà nípa rẹ̀ o sì fẹ́ jẹ́ni tí wọ́n máa fi wọ́n mọ̀nà nírú àwùjọ kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ púpọ̀ nǹkan tó ṣe ni pé ọmọọrù tíra kan kọ́ láwùjọ yín dáadáa tọba wa lè kẹ́kọ̀ọ́ yẹn lọ́dọ̀ ẹni tó ní mà dáadáa yóò dáa púpọ̀ ẹni tó mọ̀ ṣàlàyé fún ọ pé nǹkan tán wí yìí ó ṣe dọ́gba eléyìí ló kù díẹ̀ káàtó eléyìí tó ṣe dọ́gba ń bì náà nì so eléyìí ń pàtàkì púpọ̀ torí pé ní ìsọba tó Kuwait la wà kò síbo ṣe lè kọ́ fíkò Málìkì ní Kuwait torí pé kọba nítorí fi máa dáhùn èèyàn lóhùn kọba mu ní Kuwait al-madhhabu al-hanbali ńlọwọ àmbẹ madhhabu Ahmad ibn Hanbal ńlọwọ àmbẹ bí Kuwaiti tí ọba kọfí kí omi yóò kọ mọtì Ahmed ibn Hanbal dáadáa bí Saudi tí ọba mọfíkì omi yóò kọ mọfíkì o Ahmadu ibn Hanbal dáadáa àmọ́tà bá lọ sí imarat imarat al-arabiyya al-muttahida àbá lọ sí Qatar afẹ́wà kọ́ fíkì ń bẹ̀ fíkì olùmọ̀lìkì ńlọ́kọ̀tọ́ ọmọ ń bẹ̀ dáadáa torí mádàbù tó wà lọ́dọ̀ tí wọn nù nígbà tó ọba tó mọ̀ dáadáa lóòótọ́ fẹ́ kọ́ nípa fíkì omi torí ẹ Nàìjíríà náà yàtọ̀ ìwọ tó ń gbé Nàìjíríà fíkì táwọn màlìkì àwọn mọ̀ dáadáa kótó di kó ọmọ akọ nípa títí omi àmọ́ tó bá kótó ọ̀nà mọ́sọ̀sẹ̀ lọ́fẹ́ gbé màá rẹ gbà o lè máa sọ pé àwọn ti ń wá látàwọn ilẹ̀ lárúbáwá kátà máa ka wọn ọwọ́ àríkẹ́ rẹ kò kìí ṣe gbogbo nǹkan sọ ní kan iná máa ń gbogbo gbà mọ kan dáadáa bá lọ ní tó bá yẹ láwọn ilé ẹ̀kọ́ kan gbogbo fíkìú tó ọmọ kọ fíkìú hambali ni fíkìú mádàbù wọn ni kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn yunifásitì wọn tó bá yẹ ní aljamiatul islamiyya ní almadina ibẹ̀ làwọn ti máa kọ́ ní fíkìú lórí mádàbù gbogbo bẹ́ẹ̀ ni tó bá lọ sírù ìmàràtìl àrùbíyà mùtàhìdà tó lọ fẹ́ kọ́ kíw àbí kọ́tọ̀ fíkìú málìkì wọn máa kọ́ kò sí ní tọ́kítà wọn pẹ̀lú fíkìú tó wà torí kí kálukú ètò wà lù rẹ̀ ló mójútó dáadáa eléyìí túmọ̀ sí pé mo fẹ́ mọ̀ nípa àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ṣẹ̀ríyà àwọn tíra òní màkà nígbà tó bá ti wá mọ mọ́sáàbù kan dáadáa ìgbà náà lọ bẹ̀rẹ̀ sí ni wá wo àwọn táwọn ẹlòmíín náà tún sọ ọ wá máa wò wọ́n síra wọn ó fi máa wò pé ọ̀rọ̀ ta lọ́dọ́gba jù níbí eléyìí jẹba lẹ́yìn eléyìí wọ́n ní tó ní ṣe pẹ̀lú gbígbé àwọn àdọ̀tí kúrò lára oríṣi méjì làwọn oríṣi méjì làwọn àwọn ẹ̀gbin kan wà tí máa bẹ lára àwọn àdọ̀tí àti èrí tí ń bùkátà pé ká gbé kó pátápátá gẹ́gẹ́ bí ìdọ̀tí tí máa pé sórí ìdọ̀tí máa pé sórí àwọn èrí yìí máa wà lára arun nǹkan tá a ṣe pé lẹ́yìn òun náà ní ká máa wẹ̀ ọ́ káwẹ̀ islam ọ̀faramẹ́kọ má ma wẹ̀ talọ́fẹ́ ti jọ ẹ̀rí pé islam tiwa àwọn nǹkan púpọ̀ wà tó pè fún ká jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wa bí ká wá mọ́tíláṣí mo fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n náà fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí òórùn burúkú bá ti ń jáde lára rẹ̀ ìní lè súnmọ́ tó bá gbára tèmi náà ní ti ń jáde òní lè súnmọ́ mi bó láti fẹ́ ṣe bẹ́ẹ̀ a sì ní alimuslimu àkólmọ́sì mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni kí wàá ní kájókòó sẹ́gbẹ̀ẹ́ ara ká máa ṣe fún sómù kò mú o ní ìsìn ẹnìkan tó kò sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń ṣe ó rí i pé ara rẹ̀ ò ní balẹ̀ tí ó sì tí ó sì náà ṣe fún fún ah, ẹni tí nǹkan rùn lára rẹ̀ náà ni kó mójútó ara rẹ̀ sọmọ pé ìwọ́n sì tún pọn lẹ́nu ẹni tí nǹkan rùn lára rẹ̀ ni kò mójútó ra rẹ̀ èyí ti pé wọ̀ tí nǹkan rùn lára rẹ̀ ni kò mójútó bi tó rùn ti wá. akramakumullah ìsìláàmù ọ̀faramọ́bùn oníkẹ́wẹ́ ara tẹ rí yẹn tí wọn bá ti wẹ̀ yìí máa dọ̀tí ara máa yọ ìdá tó ń ṣe báyìí wọn fọwọ́ bu àwọn èèyàn tó ipá dúró èrí tí ọjà dé àfi fi kọ́ńbọ́lì léè ẹlòmíì bá jókòó sẹ́gbẹ̀ rẹ̀ oògùn àti bí ogún ọdún tọ́pẹ́ máa la tí wọ́n wẹ̀ dànù lọ́mọ gbòòrùn lọ́mọ sí. A'udhu billah ìsìláàmù ọgbà kéèyàn yọ̀bù ìsìláàmù ọgbà kéèyàn yọ̀bù ọwẹ́ dáadáa ọwọ́ sẹ́sìrà rẹ lórí tó fi kàjẹ́ gbó ara rẹ tí gbogbo ara rẹ kìí ṣe pé kíní kọ́ máa gbé dọ̀tí ká ìdọ̀tí bá wù tọ́ bákan náà islam ní irun orí rẹ ẹ máa yá o yìí kó fi irun lẹ̀ sórí bogozom pé kò sí ń tọkàn kò sí ń tọkàn ọ̀ráyè láti yarun tiẹ̀ ọ̀ yarun orí ẹ o ànábì máa yarun orí rẹ o torí pé nu ká yarun ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ dọ̀tí tó wà lára arun ilẹ̀ yẹn máa ń fi yàrí yàdà. bákan náà ẹni tí ó bá jẹ́ pé ara rẹ̀ gẹ́gẹ́ bí ọyẹ́ ti ṣe wà ní ìsìn ara wa funfun jura wọn lọ kí ara rẹ̀ ọmọ funfun kọ́ wá dàbí ẹni tí ó wẹ̀ para àmọ́ oríṣiríṣi ní para àwọn para kan wà tó yẹ ọkùnrin àwọn para kan wà tó yẹ obìnrin para kò sí nǹkan tó burú mbẹ inú àwọn etí wa àwọn eré máa péjọ ọbẹ̀ láyé wa lónìí ìdẹ̀kùn wa ń bẹ tó pọ̀ wọ́n ti ṣe ìrètí tó ẹ pé yẹn máa fi kó ìdọ̀tí inú etí jáde láì jẹ́ kó pààyàn lára wọ́n ti fòwú tutù sí parí rẹ̀ kéésì pé kọ́ lọ wá wá kọ́ kọ́kọ́ ṣe ìgbálẹ̀ kọ́ máa ti retí àbí ìrè yín kó jẹ́ pé nítorí fi ń ta yín ló fi ń retí. ọ̀wọ́ wa lọ lu etí ẹ̀ ìlú tó wà nú etí téèyàn máa fi gbọ́rọ̀ lọ́ba ya nǹkan ṣe àbí òṣe nǹkan yẹn nù dídúra ìrètí eléyìí ọ̀nbẹ nù kẹtọ yẹ ká mójútó imú ìdọ̀tí máa bẹ́ nu mú o tẹ́tí àwọn ọkùn ikún lè jẹ́ tútù ó sì lè jẹ́ gbígbẹ nínú mú ìsìláàmù ah, yìí dáa púpọ̀ gbogbo àwọn nǹkan tó ṣe pé ọmọ wò pé ṣé kíláàkì ìsìláàmù pẹ̀lú ọkàn kọfẹ́ kọ yọ̀bù kọfẹ́ kọ yọ̀bù imú ẹ àwọn ọkùn yẹn mú kúò mú kúò ètò ìpínlẹ̀ wọn á gbẹkùn lé mú báwọn sàhábọ̀ ráàyè fi léyìn ẹ̀yin náà ti sọ ṣáájú sàhábà ìgbékunlé mú kò sínú àpèjúwe tá a mú wá. so èyàn ó rí i pé mójútó ra rẹ̀ dáadáa bákan náà à ń fẹ́ kí èèyàn máa rún pákó kọ́ máa rún pákó ẹnu tẹ́rì tíyẹn bí wọ́n bá sọ̀rọ̀ fúngbà pípẹ́ kí máa rún. téèyàn bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bá ti pọ̀ jù ìtumọ̀ àrùn tó à ń bùkátà ká ẹnu wa pákó tó ti máa lò má jẹ́ ọtí etí òní jẹ́ ọ fẹ́ padà sí di pákó mà irú pákó Yorùbá kan wà jẹ́ pé ọjọ́ igi tó yí le burúkú má jẹ́ ọjọ́ rẹ̀ ló ń lò torí pé lẹ́yìn àkọ́kọ́ ó lè fa ìpalára fẹ́yìn wa sọ̀rọ̀ pé bó ti ṣe wà nígi òun kò lè tètè kọ́ máa fi bu eyín rẹ̀ kéyìn kéríkì ọmọ bò ó bùkátà pé kó o fi eyín parí ẹ̀kẹ́ rẹ̀ kọ́kọ́kọ́ fi lọ́ ná eyín lágbàdúrà wọn lọ mo fẹ́ fọ́ pákó mo fẹ́ lọ kó lè bá a ṣe máa bu eyín lọ́ba mú kí eyín ọ̀fọ́ sẹ́yìn pé èèyàn bá dé bẹ́ẹ̀ mi so yóò bá náà ní àwọn pákó míì tẹ́kí tó bá ti lè tẹ̀ díẹ̀ báyìí ó rí tó ti tó ti túká tó ti rún tó ti lọ lọ́nà tó fi lè fi fọ eyín dáadáa kápẹ́lẹ́ yìí lágbára rẹ̀ ká kò sí wàhálà ayé ìsìn tá a sì wà àwọn búrọ́ọ̀ṣì fọyín ti wà tọrọ ra fi ọṣẹ fọyín sí tó sì fi gbo eyín rẹ̀ dáadáa mọ́ àjọ ọmọ lórí eyín tún fi kárí ahọ́n rẹ̀ nítorí pé ahọ́n tẹ rí yẹn òun náà ń kó ìdọ̀tí tó pọ̀ jọ kọ́ fọ ahọ́n rẹ kó gbogbo ẹ̀ dànù bákan náà nígbà bá ti fọ ahọ́n tán má gbèmí o ọ̀fọ̀ eyín ọ̀fọ̀ ahọ́n má gbèmí o torí tó o bá gbèmí o ti gbé ìdọ̀tí mi nǹkan tó ṣe òun náà ní kó wo omi tó fi yọ ẹnu. pípọ̀ mójú téyìn rẹ téyìn bá ti ń pọ́n mayà lọ́wọ́ àṣẹkùbọ̀ rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ tírú rẹ̀ bá yanu tó bá lò wọ́n sọ̀rọ̀ ẹnu ọ̀mọ̀ àrùn mójútó ìmọ́tótó rẹ̀ bákan náà àwọn ọmọ ká wa yìí níbi àwọn kókó kókó tí ń bẹ níbi ọmọ ká yìí ẹ̀rí pẹ́ ń fọ̀ dáadáa ìwádìí fi hàn àwọn olùmọ́ni máa ń kó ìdọ̀tí tó pọ̀ jọ ibi kókó di ọwọ́ yìí ìmọ̀ kó ìdọ̀tí tó pọ̀ jọ ó ní wọ́n ń pè ní barajim ẹ máa fọ̀ dáadáa gbogbo ìdọ̀tí yòówù ó lè péjọ síbẹ̀ kó kó ń bẹ́ẹ̀ bákan náà gbogbo ìdọ̀tí tí máa ń péjọ sí pàlàpàlà ara àárín tásítà ilé ìdọ̀tí nìyẹn abíyá ilé ìdọ̀tí nìyẹn gbogbo àwọn abití àwọn bá ti wé jọ ilé ìdọ̀tí ni kẹ́rì pé ń dáadáa Islam sí gbogbo bíi tó oògùn ara tí di tí ma wà gẹ́gẹ́ bí iwájú orí wa abíyá wa ara wa kpalakpala àárín gbogbo àwọn ibi tó gun máa wà ẹ̀rí pé ń fọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé tá a bá wẹ ọṣẹ láàárọ̀ àti kàìnkàìn kò sí nǹkan tó burú tó bá di lálẹ́ ká tó jẹun ká sinra tó bá di lálẹ́ ká tó jẹun ká sinra torí pé ara tẹ fẹ́ sin ní ìsìn yẹn fẹ́ sin gbogbo ogun ara dànù mo ní ká tó jẹun ẹ má máa jẹ ní tó ṣe fẹ́ jẹun kẹ́ tó wẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí táwọn onímọ̀ nípa ìtọ́jú aláàárẹ̀ tí wọ́n ṣe ní gbogbo àgbáńlá ayé wọ́n lẹ́ni tí máa ń fẹ́ kẹ́mi òun ogun àmọ́ pé lẹ́yìn nǹkan ní oúnjẹ mi rè ogun àkọọ́lẹ̀ ti síwájú àmọ́ bẹ́ẹ̀mi rẹ bá gùn kọ́ bá sì kúrú kọjá ikú sẹ̀mí pẹ̀lú àlàáfíà májọ jẹ́ pé ìgbà tó bá tó wẹ̀ kan àbí ìgbà tó bá jẹun tẹ́lẹ̀ ọmọ wẹ̀ ìwẹ̀ ni kọ́ máa síwájú oúnjẹ má máa wẹ̀ lórí kó o ti jẹun nígbà tó bá tó wẹ̀ sẹ́ni kó o tó lọ jẹun ilé ìjẹba eruku máa kù sí wa lára oògùn wà lára wa tá a máa ń sinra lálẹ́ kó tó di paasùn yóò dà kò sí nǹkan tó burú o lábẹ́ òfin Allah bidukhulil hammam wọ́n ní kò sí tó burú káwọ alhamam hamam ilé ìwẹ̀ tí wọ́n ti máa ń fomi gbóná wẹ̀ nínú wọn ń pè ní alhamam nísìn lédè lárúbáwá ẹ kọ́lé kalẹ̀ yàrá yìí ilé wẹ̀ yàrá yìí ilé ọrùn yàrá yìí ilé oúnjẹ yàrá yìí ilé ìjókòó ilé ìwẹ̀ èdè Yorùbá ni tí lárúbá bá fẹ́ pè wọ́n pè ní kíni alhamam wọ́n pè bẹ́ẹ̀ tagliban orúkọ yẹn wọ́n ṣe àmójúkúrò nínú ìtumọ̀ rẹ̀ nínú wọn fi ń pè ní alhamam kò yẹ kí wọ́n pè ti yàrá rẹ̀ sínú ilé rẹ̀ o àbí ìṣe ti ń wẹ̀ gbogbogbò tẹ wàá nu ilé o ilé ìwẹ̀ rondo tẹ̀ ń lò o kò yẹ kí wọ́n pè ní alhamam lédè lárúbáwá torí pé ìtumọ̀ alhamam léde lárúbá mo ti sọ fún wa pé ibi tí wọ́n ti máa fomi gbóná wẹ̀ afẹ́fomi tútù wẹ̀ ṣé alhamam náà lọ́ọ́ yẹ kọ́ jẹ́ ha alhamam ó ní í ṣe pẹ̀lú pé ilé ìwẹ̀ tí wọ́n ti máa ń fomi gbóná wẹ̀ ẹ wá gbọ́ kìí ṣe irú àwọn ilé ìwẹ̀ wáyé o láyé jọ̀hún fẹ́ẹ́ sì máa ń àwọn ilé ìwẹ̀ yẹn ni pé wọ́n ṣe àyè yóò tóbi wọ́n wà má wọ́n má àwọn ògiri tí igun mẹ́rẹ̀ẹ̀rin yóò yí ká yóò wá ní lẹ́kùn àbáwọlé lẹ́kùn àbáwọlé ń tẹ́ bá ti wọlé ẹ̀rí tí wọ́n ṣe àwọn abí tí wọ́n máa dami sí omi tẹ́ máa fi wẹ̀ àbí kọjá kí wọ́n gbá àwọn bókítì bókítì bókítì téèyàn máa dami wẹ̀ sí wọ́n gbé kalẹ̀ tọ́ba yẹ kí wọ́n ṣe bí ilé ẹja tọ́ba yẹ kí wọ́n máa da mi sí ni gbogbo omi tó wà nínú báàfù ni yóò di àwọn omi tó gbóná. ìtumọ̀ alhamam tí wọ́n bá fẹ́ wẹ̀ ibi tó ti wá lọ wẹ̀ kò ní yàtọ̀ sílé ẹṣin sẹ́mi kó tó bá kọ́ lé ẹṣin ẹ̀ kàn fẹ́ síbẹ̀ ni ẹ̀ máa rí ẹṣin ránṣẹ́ àmọ́ láti bìkan dé bìkan ó lè jẹ́ pé wọ́n ti pákó tó yẹ pé ìbẹ̀lẹ̀ sí wọn ti bá wọlé ibẹ̀ ni ọba jáde bí ẹran ọ̀jẹ́ wọ́n sì sẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá wọlé ìwẹ̀ tán ti fomi gbóná wẹ̀ láyé jọ̀hún wọ́n sì àwọn yàrá yàrá rẹ̀ lọ báyìí yàrá lè tógún báyìí kí yàrá ó tó tógún báyìí kí gbogbo wọn kọ títí ra wọn kálukú lè náwó bomi ìwẹ̀ ẹni tí ń wẹ̀ lágbọ́n bẹ́ẹ̀ yọ ọ̀nà bomi wẹ̀ ẹni tí ń wẹ̀ lágbọ́n bíi ọ̀nà ọ̀nà bomi wẹ̀ àmọ́ mi yẹn omi tó gbóná ni bẹ́ẹ̀ ti fi wá ń wẹ̀ ìwọ láǹfààní àti máa rí ẹni tí ń wẹ̀ ní yàrá tó wà wájú rẹ̀ òun náà láǹfààní àti máa rí wọn náà ọ láǹfààní àti rí ẹni tó wà lápò rẹ̀ ọ láǹfààní àti rí ẹni tó wà lápò rẹ̀ ọ láǹfààní àti rí ẹni tó wà lọ́ọ̀kan ẹni tó wà lọ́ọ̀kan náà yọ láǹfààní àti rí ọ. ilé ìwẹ̀ gbogbogbò tí wọ́n ti ń fomi gbóná wẹ̀ kó láti wá ní máa wò di ara wa ìsìláàmù ò sì gbà ká máa wò di ara wa ìsìláàmù sì gbà kíká wẹ̀ láì jẹ́ pa sábàǹtẹ̀ mọ́tì kó láti àdé àwọn olùmọ̀sọ yìí pé tó bá jẹ́ pé léwẹ̀ gbogbogbò tí wọ́n ti ń fomi gbóná bẹ́ẹ̀ wẹ̀ kò bá jẹ́ tútù ńlọ ti lọ wẹ̀ ọ gbọ́dọ̀ ṣàìsàn asọ máàrin dodo rẹ sókùn rẹ méjèèjì lọ́nà tó fi jẹ́ pé bẹ́lòmíì rí ọ kò ní rí ju ti ń bẹ lókè ìdodo sókè lọ àti ti ń bẹ nsàlẹ̀ orúnkún sísàlẹ̀ lọ. èyí tó jẹ́ tàwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin torí ló ti wá nú àdìsí yẹn ipe tóbìnrin kan tó bá fi lè wọ ilé ìwẹ̀ gbogbogbò kì í fi ilé ìwẹ̀ lé o torí pé èèyàn bá gbẹ́sìn yìí wàhálà ni o tóbìnrin kan bá wọ ilé ìwẹ̀ gbogbogbò tí wọ́n ti máa fomi gbóná bẹ́ẹ̀ wẹ̀ tẹ́tì jọ máa ríra yánránṣẹ́ wọn ó ti fa ti ń bẹ láàrin rẹ̀ àti Allah ó ti fa yà. olùkọ́ ti rí sábà bí tọ́fà ni àwọn ọkùnrin ló lè wọ̀ àwọn ọkùnrin bá sì wọ̀ ẹ̀ sàn kan máa ra yóò bo ìdodo sí orúnkún méjèèjì fẹ́nìkan bá rí ọ ntọ́kùnrin lè rí lára ọkùnrin náà lórí torí a ti sọ pé ìhòòhò ọkùnrin òun náà ni ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì lélẹ̀ ìbá yé wa àwọn obìnrin wa ń kú lóbìnrin kan lè tán sọ mọ́ra bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ torí obìnrin ò gbọ́dọ̀ ìgbà tá a bá gbẹ́sìn yìí láwa pé ẹ gbọ́dọ̀ wọlé wẹ̀ tó wà ń lé yín. ẹ ti ẹ gbọ́rú àgbọ́yé yẹn rí <laughs> àwọn kan ni wọ́n sanrú àgbọ́yé ká gbọ́yé nǹka wọ́n ní àwọn obìnrin sábà ń gbélé tí àwọn èèyàn púpọ̀ ń jọ ń lo léwẹ̀ obìnrin tó bá wọlé ìwẹ̀ ó ti fa ntí ń bẹ láàrin rẹ̀ àti ọlọ́ọ̀yà kì í ṣerú léwẹ̀ jẹ́ sọ̀rọ̀ rò pé yé orílẹ̀ ìwẹ̀ tí wọ́n bí ẹ̀yìn ń lò ń lè yìn o sẹ́nìkan bá ti wọ́ tó bá ti tilẹ̀kùn sẹ́nìkan lè rí lópin ìgbà tí o bá ti dẹ́ pé lẹ́kùn páànù lẹ́sẹ̀ bẹ́ẹ̀ tó náà ti yá tó bá jẹ́ lẹ́kùn páànù ni ó bá wà nǹkan bí eléyìí ò jẹ́ bá tóbi ni ó fi wá lọ́ mọ́ wẹ̀ kíchìn kíchìn fúláàsì wọn kọ́dà àwọn míì àìgbẹ́sìn yé ntú débi pé ilé ìwẹ̀ tó wà nù fúláàtì wọn kò ní wẹ̀ ńbẹ̀ torí wọ́n ti lóbìnrin ọgbọ́dọ̀ wọlé wẹ̀ rárá iwe ilé ìwẹ̀ yìí wá wọ́n sọ. ọwọ́ agbé báàfù sílé sí kitchen ọwọ́ akónú báàfù àbí bí omi tí wọ́n ń dà ti ń àwọn dá ó lóun ó nulẹ̀ àmọ́ kọ́kọ́ tẹ́lẹ̀ ìjẹba kò sí tó burú kọkùnrin kọ wọ ilé ìwẹ̀ gbogbogbò yìí níbi tí wọ́n ti máa fọmi gbóná wẹ̀ nítorí pé ìgbàgbọ́ àwọn èèyàn láyé ìgbà wọn òun náà ní pé téèyàn bá wẹ̀ nírú ilé ìwẹ̀ yìí wọ́n ti máa pèsè ọṣẹ síbẹ̀ fẹ́ni tó bá fẹ́ wẹ̀ òun gangan ni ló lágbára jù láti fọ ìdọ̀tí ara èèyàn dànù. tó bíi ti ibi tí wọ́n ti táwọn èèyàn ti ń lú ẹ̀kọ́ o swimming pool Islam kò fara mọ́ kọ́ wọ swimming pool pẹ̀lú pátá tọ́ba wọ swimming pool á sì rí dájú pé àsìkò tí wọ́n ń wọ̀ sí òun gbogbo èèyàn tó wà nínú rẹ̀ ọkùnrin ni wọ́n ń gbà gbogbo oníkálukú wọn náà sì wọ ṣòkòtò tó jẹ́ pé ó mú àti ìdodo wọn sórúnkún méjèèjì ó bò àbí tẹ̀yìn bá wọ ọdún ṣòkòtò kò ní lè lúwẹ̀ yóò lúwẹ̀ dáadáa ìwọ wa ni kò wọ pátápátá bá wò oní swimming pool swimming pool kọ sí ọlọ́ọ̀ ló ní kò wọ akramakumullah tó o bá ti lè ṣe báwọn má wulẹ̀ wọ́ o obìnrin ọ̀gbọ́dọ̀ sí mbẹ̀ lásìkò tó lúwẹ̀ ń tó sì ti bó ní ti ń bẹ láàrin ìdodo rẹ sórúnkún rẹ méjèèjì pàápàá jùlọ tó bá jẹ́ public swimming pool ibi tí gbogbo èèyàn púpọ̀ náà lè wọ̀ àmọ́ tó bá kínú ilé rẹ lọ́wọ́ ọba wẹ̀ ń bẹ wò ó ìwà àtìyàwó rẹ wẹ̀ ń bẹ wò ó ẹ̀yin lẹ́ẹ̀ mà ó sá máa jẹ pé nìkan gbé kámẹ́rà ọ̀kan eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ ń bẹ̀rù. ilé ìwẹ̀ gbogbogbò tá à ń sọ yìí ìdí tá a fi sọ pé ẹ lè wọ ọ náà ní pé apá kan nínú àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn wọ ṣùgbọ́n ẹni tó bá wọ ó di ọwọ́ rẹ̀ kíkọ́ sọ ìhòhò rẹ̀ kọ́mọ́tì kẹ́nìkẹ́nì kó rí ìhòhò rẹ̀ torí ẹ̀ náà sọ pé yọ san aṣọ má àárín ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì wọn gbọ́dọ̀ wó ìhòhò rẹ̀ ambọ̀sibọ́sì wọn fọwọ́ kàn sọ́ra fún àwàdàkáwàdà sọ́ra fún erékeré èèyàn kì í fi ìhòhò rẹ̀ sáwàdàkáwàdà èèyàn kì í fi ìhòhò rẹ̀ ṣeré lẹ́nìkan wàá súnmọ́ tí wàá sọ pé a ah, báwo ni ìdíje ti kéré báyìí tí ọmọ amọ́wọ́ bọ̀ wá di tó lè gba ní etí <laughs> ó ti kọ́kọ́ yẹra fún náà kọ́ bó ṣe yẹra nílé ọ̀bọ̀ ẹ̀ńtọ́ bá gbà lẹ́jọ́ fún o mo rò pé yé lọ́wọ́ pé yorùbá lẹ́fun ní ìsìnkú ẹlẹ́wọ̀n àwọn pé wọ́n máa jó nìdí rẹ̀ wá tóbi báyìí á <laughs> so má ṣe kẹ́nikẹ́ni kó rí ìhòòhò rẹ̀ ambọ̀sibọ́sì yọ fọwọ́ kàn. Hmm. kọ́dà kó ṣe pé lẹ́yìn asọ̀tọ̀ sanmọ́ra ni ó ti fọwọ́ gbọ́ ní ọgbọ́dọ̀ tẹ́ wò fọ́gbàtà nídìí ọ̀gbádùn ni kó sí ọkùnrin sọ́kùnrin tó mẹ́mọ́ fáwọn olórí ibú kan wà lọ́jọ́ ọkùnrin tó ẹ̀kọ́ se ni wọ́n máa ń ṣe sọ ara rẹ̀ tọ́ bákan náà ẹni tó bá ti lè wọ ilé ìwẹ̀ yìí asọ́kó mi fi wẹ̀ omi tó gbóná kò gbóná díẹ̀ o ó gbóná burúkú ẹ wàláhì ó gbóná burúkú ọ ẹsẹ̀ máa wó mi lánìí tọ́ àfọwọ́nìtìrà ni tọ́ ọba ti wọ́ bẹ́ẹ̀ ọyẹ kọ tatara sisi àkíyèsí bómi rẹ ti ṣe gbóná tó kọ ọmọ gbàgbé gbígbóná náà dà ńlá. <laughs> ẹ̀rẹ́kọ̀mí ẹ̀ gbóná kọjá àbí kí á fọ̀ hundred degree centigrade tàtàrà rẹ̀ rántí gbígbóná iná jahannam wọ́n nítorí pé ìrònú múmìnì gbogbo ń tọ́ba ti rí nínú ilé ayé yìí báyìí tọ́ba jẹ́ pé múmìnì ni ọmọ tàtàrà rẹ̀ rántí alùkìyàmù nísìnyí kápẹ́bí ń pọ̀ wá ń wá bó ṣe ron jẹjẹ lọ́sàn-án yìí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bọ̀ sọ̀kọ̀ wórí rẹ̀ mà torí pé wọ́n ní ebi kì í gbénú kọ́rọ̀ mi ọ̀wọ̀ ọ̀wọ̀ àmàràn ti fi Allahu Akbar bébí ọmọ ti máa pa àwọn ọmọ náà ni ebi èpààyàn lálẹ́ jẹ́ nà yàrá ọmọ àlùjẹ́ nà ni ó sẹ́mi má sẹ́mi lọ́ọ́ máa náà mọ́mìnì gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ sí ọ láyé ọmọ tàtàrà rẹ̀ rántí àlùkìyàmà àwa gan bí ibi kọ́ la wá ibi là gbà kọjá nù abẹ Allah kọjá ọjọ́ pálí jẹ́nà là wá wá ẹlòmíì iná lọ wá o yọ gba bíire kọjá bẹ́ẹ̀ ni abẹ Allah kọ́ máa tètè wá bẹ́ẹ̀ tọ́ wọ́n ní torí pé mọ́mìnì tiẹ̀ eléyìí tó tẹ̀wọ̀n jù nínú gbogbo tí máa rò ọ̀rọ̀ àlùkìyàmà ọ̀rọ̀ àlùkìyàmà ni bó o gbé mọ́tò kan wá ní tó fi gbé wa táwọn ò pé ó atẹ́gùn rẹ̀ ń fẹ́lẹ́ lẹ́wọ̀n pé ká eléyìí ọ̀tí àmọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ tágùn lálùjánnà insha Allah torí rẹ̀ ò lè fi mọ́tò tàn wá jẹ. bẹ́ẹ̀ ni tóbìnrin bá bíútì bíútì bíútì títí tí wọ́n pẹ́ ah olórẹ́wà kò burú ọ̀dàmọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹlẹ́yin ju gẹ́ sáwàdàdà àwọn máa rántí àlùjánnà èdè pé tó wà lọ máa dákú lóbìnrin lọ́rùn pé ìwọ ló bíútì tí gbogbo èèyàn lọ láyé irọ́ lásán. bákan náà asọ̀tọ̀ wọ̀ torí pé masha Allah ó ní à ọ̀dà máa kankan lẹ́gbẹ̀ẹ́ asọ̀tọ̀ àwọn ọmọ àlùjánnà wọ̀ ya Rabb má ṣe àlùjánnà lè wọ̀ fún mi wọn nítorí pé gbogbo èèyàn ní ti máa ń fojú sùn ní pọ̀ lọ́rọ̀ rẹ̀ kìí ṣe pé tí bá ń dunni ní ti máa ń fojú sùn ní pọ̀ lọ́rọ̀ rẹ̀ wọn náà pèjúwe ní àǹfààní bá wọlé kàtàn kọ tí ilé yẹn dáa ṣùgbọ́n iye yẹn tó wọlé àwọn nìyí bàbá ti ń ta ìtẹ́ tí wọ́n máa ọ̀wọ́lé. kápẹ́ńtà òun náà wọnú léyìí ọ̀mọ́lé òun náà wọnú léyìí télọ̀ òun náà wọnú léyìí wọ́n ní iṣẹ́ ṣàkíyèsí ni pé bàbá tí ń ta ìtẹ́ wo gbogbo rọ́ọ̀gì kan tí ẹnu lé pé káàl owó lọ́mbí rọ́ọ̀gì kan yóò mọ tó dọ́gbọ́n sọ fẹ́ntọ́ àyè torí rọ́ọ̀gì kan náà àwọn rọ́ọ̀gì tó ń wò yìí báyìí it's over five hundred thousand bí mo ṣe ń wò wọ́n tẹ́ bí rọ́ọ̀gì lọ́kàn o kò sí tọkàn pẹ̀lú sílìn o mo rò pé yé torí pé wọn mú kọtí sílìn jẹ àmọ́ mú kọtí rọ́ọ̀gì jẹ tọ wọn ní bẹ́ẹ̀ náà ni bàbá kápẹ́ńtà nítorí wọn máa wò ní pé ẹ irú sílìn yìí irú sílìn yìí kéèyàn tó ríru rẹ̀ èèyàn dá sọ̀rọ̀ orúkọ yé lọ́mọ ní pákó tí wọ́n lò fún Brazil ni wọ́n ti kó wa kéèyàn tó ọ̀dà fún pákó kó tó dẹ́kù kéèyàn tó lọ kílíà rẹ̀ ní wọ́ọ̀ ah, owó ti lọ àfa nítorí wọ́n máa rò ní bẹ́ẹ̀ náà ni bàbá ọ̀mọlé nítorí wọ́n máa wò ní pé àwọn ògiri yìí tó giri ti ga tó báyìí nọ́mà ògiri blọ́ọ̀kì méjìlá ni bàbá alágbádá tó orí blọọkù tí mo ń wò níbi báyìí ó ń lọ bí eighteen sẹmọ kékeré ló mà ó kọ sí blọọkù ń jẹ ó kọ tó bìrì ń jẹ ló mà nítorí wọn máa wò ni bàbá télọ̀ ńkọ gbogbo àwọn kọ́tìn tẹ̀sẹ̀ ni ńlọ wọn máa wò wọn ní bẹ́ẹ̀ ni mọ́mì ni tó ń bá ti rí tí òkùnkùn tó bolẹ̀ tí gbogbo ibi kíbi sókùnkùn birikiti gẹ́gẹ́ bẹ́ẹ̀ sẹ́mọ̀ pé wọ́n emúná lọ náà jà sọwárí tí gbogbo bíkíbi só ọ̀ràn tí ó kun sàárè lókun ìgbà tó bá jẹ́ mọ́mìnì ọmọ lélẹ́yìí sáà nípa tí wọ́n tún róye rondórondó nínú sàárè ńkọ́ mọ́mìnì ọmọ ara ti tí mọ́mìnì bá gbọ́ tí ohùn kankan rárá mọ́mìnì ọ̀ràn ti ìgbà tí màláìka tí ó fi àtẹ́gùn sí fèrè tí gbogbo ilé ayé ọ̀wà sókun tí ó tún fẹ́ mi tí gbogbo ẹni tó ti kú òjì tí mọ́mìnì bá rí nǹkan kan tó dùn má yọ rántí ìdẹ̀ra àlùjànnà tí mọ́mìnì bá rí ìyà kan tí ìṣòro kan bá yọ rántí ìyà jahannam à ń lọ èkó ń bẹ̀ náà là ń lọ abá kó sínú ọdọ kó sínú ọdọ wákàtí kan wákàtí méjì àti ń wò èkó lọ́kàn long bridge wákàtí mẹ́ta wákàtí mẹ́rin wákàtí márùn àárín tí ìdúró dáàbò ń jẹ́ ògbéǹde kó ló wọ́n tó ṣèṣì rò tí gbogbo ọmọ ẹ̀sáká kálọ̀ ọmọ báwọn ànábì gẹ́gẹ́ ní bẹ́ẹ̀ ọlọ́ kó tiẹ̀ ṣèṣì rò so àmà tara ti ń ṣẹlẹ̀ sí wa àmà arántí àlùkìyàmù wọ́n ní tí ilẹ̀ bá ti ń tọ́jọ́ bá ti ń kẹnu bọ́ po tí magrib bá ti súnmá ẹni tó fẹ́ wọlé wẹ̀ gbogbogbò yìí kọ́ mọ̀ wọ̀ o bákan náà láàrin sọláàtì magrib àti sọláàtì ìṣà ẹni tó fẹ́ wọlé wẹ̀ yìí kọ́ mọ̀ wọ̀ o wọ́n nítorí pákókó yìí gangan làwọn ṣẹ̀tánì náà máa ń fọ́n ká tí ṣẹ̀tánì bá ti fọ́n ká ẹ̀rọ pákókó wọn ní ká sọ àwọn ọmọ wa wọ́n má máa jáde síta sọ àsìkò kò sábúrú tí ò lè ṣẹlẹ̀ tó sì máa pé wọ́n ń bẹ ní ibi gẹ́ngẹ́rẹ́ pé ìhòòhò lọ wà kò sábúrú tí ò lè ṣẹlẹ̀ má jáde lọ́ngbà náà oríṣi kejì nínú láti máa gbé àwọn àdọ̀tí kúrò lára wa oná làwọn àdọ̀tí tọ́wọ́ pé ìsìláàmù fẹ́ ká tiẹ̀ gé kúrò pátápátá sẹ́yìn pé gbogbo ìdáǹsọ ìtúnṣe túnṣe ni àmọ́ ètí ìsìláàmù fẹ́ pé ká gé pátápátá gẹ́gẹ́ bí àwọn ọrùn wa ìsìláàmù fẹ́ ká gé kúrò irun mú ẹgẹ kó àwọn ẹ má gé kọ́ máa dán bí ìgbà tẹ fárí ẹ dínkù ẹ dínkù ó dínkù gan bákan náà irun abíyáni Islam fẹ́ kẹ́ ẹ já gbogbo ẹ̀ dànù kọ́mọ́kù kan so jíjá dànù ó lè má rọrùn so tẹ bá fa kò sí ní tó burú mbẹ tó bá sì jẹ́ pé láti kéka kù sí tí ó gbọ́n gbogbo oorun dànù òun náà òbúrú kẹsà ti rí kẹ mú kó ń bẹ ẹlẹ́kẹta òun náà ní irun abẹ́ ìsìláàmù kẹkẹ fákò wọn á ní owó ọ kí irun tiẹ̀ wà láyìíká abẹ́ rẹ ọ̀bùn ni ọ wàá fá gbogbo ẹ̀ dànù bákan náà èékánná wa tọwọ́ ni àbí tẹsẹ̀ ìsìláàmù pé ká máa gé dànù ká máa gé dànù téèyàn bá ti wá hewu ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìsìláàmù ọ̀farama wípé ìgbà tí irun funfun ti bẹ̀rẹ̀ sí ní hù lára wa ká máa wá lé irun funfun ká ká máa já ìkẹta lọ fẹ́ kó bá èmi ọmọ ajó ọ̀nsẹ̀rẹ̀ dànù ọ̀nsẹ̀rẹ̀ dànù èyí pé gbogbo ẹni tó kú ló ti hewu ẹ̀hẹ̀ dábàá pé gbogbo ẹni tó bá ti hewu ọ̀daràn lọ́wọ́ kú. so ọmọ sáyẹnsì ẹbí gan tó jẹ́ pé kò tí ì nírun tuntun láyé ń kú so ká tó wá pé wọ o ti ṣe jọ mẹ́ta náà o ti pẹ́ náà ọmọ iye ìyàtẹ́jọ lọ primary ṣé gbogbo wọn lọ́wọ́ àlàyé ni ok tí gbogbo ti primary tí wọn bá kú tẹ fi parí primary nígbà ìwọ secondary ṣẹbẹ́ lómi kú àti kó secondary ọ̀pọ̀lọpọ̀ tájọ lọ secondary tí wọ́n ń bẹ láyé a tún lọ yunifásitì àwọn tá a tún lọ yunifásitì ọ̀pọ̀lọpọ̀ ti kú ni wàláhì bí ilé ayé ṣe rí nu wọn ò sí àwa náà kú nítorí pé a bá dá jù wọn lọ àkọọ́lẹ̀ tí kálukú ní ṣiṣẹ́ lórí ẹ̀ torí ẹ islam kórìíra kíkọ ọmọ wa wò irun funfun lélẹ̀ ọjà pápá àwọn obìnrin karamba ni wọn kọ tóbìnrin bá rọra wo irun orí rẹ̀ tó rí ọkàn tàn tí ń tàn bíi ẹ kí la fẹ́ pè silver colour sodikò kọ́ máa dúpẹ́ fún Allah pé àwa la dàgbà láyé débi pé irun fún wù lórí wa obìnrin ọmọ lè ka ni yóò jà ní kékeré lọ́jà omi ń bọ̀ nítorí pé kéèyàn bá ti lè já irun bẹ́ẹ̀ ẹ tún pè mí torí ẹ Islam ọ̀fara mi ìwọ ló ti ní irun dúdú so ìwọ náà ti gòkè àgbà nìyẹn mọ̀kànmọ̀kàn iná làgbà kan ìwọ náà ti dàgbàlagbà nìyẹn so irun funfun yẹn ti ń jáde masha allah la quwwata illa billah tọ ọ à fẹ́ pé kọ́ máa já o tí gbogbo ẹ bá ti wá di funfun báyà rún agbọ̀n rẹ irun orí rẹ gbogbo ẹ ti di funfun kò burú kò kún ní làálì kó gbé àwọ̀ làálì jáde kò burú eléyìí jẹ́ ti irun funfun tọ lẹ́yìn eléyìí wọ́n fẹ́ asàlàyé fún wa nípa ọlá tí ń bẹ fún ọ̀sọ̀lẹ̀ sọmọ pé tàbá sè mára pàápàá jùlọ èyí tó ní í ṣe pẹ̀lú sọ̀lẹ̀ afẹ́ padà tara rẹ̀ dẹ́ni tí ọ̀lọ́ ti sọ̀lẹ̀ àti ọlá wo ní ń bẹ fún ọ̀sọ̀lẹ̀ àwọn ẹ̀rí pọ̀ tí wọ́n tọ́ka sí pé ọlá ńlá ń bẹ fún sọ̀lẹ̀ àti nínú rẹ̀ ni pé as-salatu imadud-din as-salatu imadud-din òpómúlérò ẹ̀sìn ni sọ̀lá ti jẹ́ gẹ́gẹ́ bí àwọn òpó títí máa dilé mú òpómúlérò fẹ́sìn ni as-salat ẹni ò bá ti máa ṣe sọ̀lá tí ń pèrè mùsùlùmí ẹgbàgbé ẹ̀ kìí ṣe mùsùlùmí orúkọ sọ ní di mùsùlùmí bàbá màmá wa tó mùsùlùmí kò lópin ìgbà táwọn ọba ti ṣe wọn mọ pé ẹran súnàmì ní di mùsùlùmí tó ọba ti ṣe islam àwọn kèfèrí gan náà ní ìsìn pẹran súnà kò ní tùmà tẹ́lẹ̀ ìbá yé wa sọlẹ ònlòpọmúlérò fẹsìn òpómúlérò fẹsìn lọ́dọ̀ tiẹ̀ ti yín jẹ ó ti yẹ dànù islam rẹ ti dànù nínú ọlá tuntun bẹ fún sọlẹ onáà ní pé sọlẹ àti tẹ rí yẹn òun náà ni ìmọ́lẹ̀ fún ìtẹ̀lé ti Allah ẹnìkan bá ní mọ̀ ìtẹ̀lé ti Allah àwa rí kéèké ṣe sọ̀lá ọgbàgbé ẹ̀ kọ́gbàgbé ẹ̀ ọ̀tẹ̀lé tiẹ̀ àwọn ọ̀lànlá tó ń bẹ fún sọ̀lá ti ti wá náà àdéhìí tó pọ̀ ẹ bá nàbí sallallahu alaihi wasallam sọ yìí pé ẹ sọ fún mi tí akéré máa bú odò kan bá ń sàn lẹ́yìn kùlẹ̀ nìkan nù yín àbí lẹ́nu lẹ̀kúnlé ẹnìkan nù yín tí máa wá wẹ̀ nínú akérèmọ́bù odò ilé márùn lójúmọ́ ṣé nǹkan kan nínú èrí ìdọ̀tí ara rẹ̀ ó tún sẹ́kù bí wọ́n ní rárá anábì ní bẹ́ẹ̀ ni àpèjúwe sọ láti àkókò mara àrùn olúwa máa fi ń fọ ẹ̀ṣẹ̀ dànù fún yẹn a akú oríire jàmá tá a jẹ́ mùsùlùmí wàláhì oore tí wọ́n ṣe fún wa látàrí pé a jẹ́ mùsùlùmí kò sẹ́ni tó nírú rẹ̀ nínú gbogbo àwọn ẹ̀dá yòókù látàrí sọlẹ́ Ànábì ní innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbah ẹni tí ń ṣe sọlẹ́ ìgbà tó bá ti dìde láti ṣe sọlẹ́ níṣe ní bolúwa ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ orí ńlá lélẹ́yìí mọ̀ ń bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ jẹ́jẹ́ èèyàn láǹfààní rẹ̀ nínú gbogbo nǹkan mi tó máa ń ṣe tí ì bá ṣe ìlà nínú ọlá tí ń bẹ fún sọláàtì tó ẹni tó bá fẹ́ ṣe sọláàtì dáadáa ó ṣe sọláàtì tó lẹ́mì sọláàtì ò lè lẹ́mì àyàfi tá a bá ní tẹríbọ kan pẹ̀lú ẹ̀ alkhushu wọ̀ gbogbo sọláàtì tá à ń ṣe tí ò sí tẹríbọ kan pẹ̀lú ẹ̀ kò nítumọ̀ o kò nítumọ̀ Usman. ibn Affan radiyallahu anhu ọgbà ẹgbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam wọn lànà bí sọ ikpe ma min imri'in تحضره صلاة صلاة تحضره صلاة مكتوبة فيحسن وضوءها وخشوعها وركوعها إلا كانت كفارة لما قبلها من الذنوب ما لم يأت كبيرا وذلك الدهر كله النبي صلى الله عليه وسلم أنك سين يكام تحضره صلاة مكتوبة في صلاة ti kàtọ́ jọ́ra yẹn sákòókò rí ó dé bá. fẹ̀yọ́sìn wọ́bọ̀ wa khushu'aha tí ó wàá fi sọ̀láàtì yẹn pẹ̀lú tẹríba ọkàn eléyìí tó pé wa ruku'aha tí ó tún wàá ṣe rùkú rẹ̀ dáadáa illa kanat kafaratan lima qablaha min ad-dunub àyàfi kí sọ̀láàtì ẹ̀yọ̀ kan tó ṣeun kọjá ìpẹ̀sẹ̀ rẹ fáwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe ṣáájú sọ̀láàtì sọ̀láàtì ẹ̀yọ̀ kan yọ jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú sọ̀láàtì yẹn máa lẹ́nu yẹ ti kẹ́bi ìrọ̀ lópin ìgbà tó o bá ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá kan wadhalika ad-dahru kullu eléyìí ọmọ ṣẹlẹ̀ ní gbogbo gbèsè ayé rẹ̀ gbogbo sọláàtì tó bá ti ṣe lọ́jọ́ ìpẹ̀sẹ̀ rẹ fẹsẹ̀ tó ti síwájú tó bá tó ṣe ní ìpẹ̀sẹ̀ rẹ fẹsẹ̀ tó ti síwájú àyàfi tó bá pọ̀ ṣẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá sọláàtì òní parẹ́ ọkọjọ́ yọ bàbá ńzìlà bàbá olè bàbá apààyàn bàbá tó parọ́ zìlámáyàn gbogbo orú àwọn eléyìí sọláàtì ò lè parẹ́ nítorí pé ó ti yà rẹ̀ gẹ́gẹ́ tí wàá nù hadith Ubada ibn Samit radiyallahu anhu ọlá nàbì sallallahu alayhi wa sallam ọkà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá fún wa eléyìí tó ṣe pé ìsìláàmù ti fi gbèdéke ìyàdéyàn jẹ lórí wọn sílẹ̀ ànábì wa sọ pé ẹnikẹ́ni tó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí téèyàn jẹ ìyàtọ̀ tó ní gbèdéke lórí ẹ̀ tó bá ti jìyà rẹ̀ láyé yọ ìpẹ̀sẹ̀ rẹ fún mi wọn ò ní bi léèrè nípa ẹ̀ṣẹ̀ yẹn lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹni tí ọba wa jìyà lórí àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ tó ní gbèdéke ìyà láyé tó wá fábẹ̀ tó fi kú kúrò láyé lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà fọwọ́ tàkìtẹ̀lẹ́mẹṣẹ́ à lọ́mọ abẹ lábẹ́ bolúwa bá ti fi fẹ́ ìṣá àfa àánú tó bá wọlúwa yóò sàmójú fún wa ìṣá àdẹ́bà tó bá sì wọlúwa yóò fìyà jẹ. eléyìí túmọ̀ sí pé sọláàtì ga púpọ̀ jàmá gbogbo sọláàtì ẹyọ kan tá bá ṣe ìpẹ̀sẹ̀ rẹ ni fáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ẹ bá ti ṣẹ̀ ṣáájú rẹ̀ ọ̀dà sọláàtì vóhù ó ti pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké eléyìí tí mo ṣẹ̀ láàrin vóhù àti àsùbà ó ti parẹ́ mo wá gbìyànjú láàrin sọlẹ́tò gbòòrò àti sọlẹ́tò làásù láti dènà sáwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké gan mo dènà sí ìgbà tí mo wá ti sọlẹ́tò làásù wọ́n wá sọ pé sọlẹ́tò làásù tí mo bá ṣe dáadáa pẹ̀lú kùsùrù rẹ̀ mo ṣe dáadáa pẹ̀lú àlùwàlá rẹ̀ mo ṣe dáadáa pẹ̀lú rùkúrù rẹ̀ yóò jẹ́ ìpèsè rẹ fún mi kọ̀sẹ́sẹ̀ kí aláǹfààní rẹ̀ agbégakò yóò tí ọba ti tẹ́sẹ̀ àgbéga kù tẹ́sẹ̀ bá wà yọ pẹ́sẹ̀ rẹ àwa wo lọ́sọ̀ pé kò tẹ́sẹ̀ kò sí tẹ́sẹ̀ ẹsẹ̀ pọ̀ tó jẹ́ pé ẹ̀mẹ́yì ẹ̀mẹ́yì ẹsẹ̀ tó ti sẹ̀ láàrin sọláàtì dọ́hùr sí sọláàtì àṣù láàrin àṣù sí sọláàtì magrib láàrin magrib sí sọláàtì ìṣà láàrin ìṣà sí sọláàtì fajr ilé ìjẹba àwọn ẹgbà wa yìí ọjọ́ ẹgbà wa tó fẹsẹ̀ rìn lẹ̀ alimam muslim ló gbà wa ó tún wá nínú ẹgbà wa mi látọ̀dọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní man salla rak'atayn la yuhaddithu fihima nafsahu غفر له ما تقدم من ذنبه رواه الإمام البخاري النبي صلى الله عليه وسلم قال لك تاني تبقى سرقة من جبريل la yuhaddithu fihi ma nafsa tí ó sì bá ẹ̀mí ara rẹ̀ sọ̀rọ̀ kan nínú sọ̀láàtù yàtọ̀ sí pé ẹ̀mí rẹ̀ ń bẹ lórí pé iwájú Allahu ni mo wà ẹ̀sìn ni mo ń ṣe. wọ́n ṣàforíjì ma taqaddama min gbogbo ètò ti síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ṣé ẹ̀yin náà ti gbìyànjú rú rẹ̀ rí pé ká tiẹ̀ ṣe sọ̀láàtì rákà méjì tá a ní fi ẹ̀mí wá ro nǹkan míì ju sọ láti lọ kó o ṣe rí gbìyànjú ẹ̀ láti òní lọ kó o rí bó o lè ṣe ó yẹ ká lè ṣe nítorí pé gbogbo wa là ń fẹ́ dáadáa àmọ́ gbà tó ti pa ń fẹ́ dáadáa àní tọ́nà láti rí dáadáa ó túmọ̀ sí pa ń tẹ̀ra wa dànù tó ṣe Allahu Akbar kí ni máa ṣẹlẹ̀ ó bìrà rẹ̀ léèrè ọ̀fẹ́ تحية المسجد الله Allahu ọjọ́ ti lọ kí n tó dé gbọ́dọ̀ ti lọ ipò tí ẹ̀ bá mú à ìwọ tó ń ṣe sọ̀lẹ́ẹ̀tì sọ yẹ kọjá pé n tó ń rònú ìpèníjà ńlá lélẹ́yìí nítorí pé oore tó gbà lára rẹ̀ pọ̀ ẹlòmíì rò pé ó wọ́n ò forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti síwájú dìàn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àmọ́ kọ̀ǹdíṣàn pọ̀ gbọ́dọ̀ fọkàn rẹ̀ rò nǹkan mìíràn ẹjẹ agbìyànjú ẹ kátó kú kátì ẹsẹ rákà méjì kan bẹ táà ní ro nǹkan míì kó o sì rí pọ̀ tayín dáadáa torí tẹ́tẹ́ ẹran bá ń bẹ lẹ́yìn rẹ̀ yóò máa yọ ọ lẹ́nu nítorí ọmọ àrònú kó o sì rí pọ̀ mú mi dáadáa tó ǹgbẹ́ bá ń gbé ọ òǹgbẹ́ tí ń gbé ọ lọ́mọ àrò lórí sọ̀lá kó o sì rí pé tìgbẹ́ bá ń pọn ọ̀yàgbẹ́ dáadáa kó o tó wá sọ̀lá àbí tọ̀ torí pé ìtọ̀ àtìgbẹ́ ńlọ́mọ àrò kọ́mọ̀sì kankan mi tó lè pàkíyèsí rẹ̀ mẹ́sìjọ́ jẹ́ pọ̀ jẹ̀yàn lówó wọ́n jẹ́ ọ lówó. ẹ̀hẹ́n so torí ẹ̀ wá gbìyànjú láti ṣe rákà méjì tó ní ro kankan mi nù rẹ̀ tó o bá rí i pé wọ́n forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ jọ. ẹnìkan á bá alimami Abu Hanifa rahimahullah wọn làwọn gbowó pamọ́ àwọn ọ̀wá amabi táwọn gbèsè tẹ́sí wọn báwọn olùmọ̀ Islam àwọn èsì bá bọ́ ababaláwo ní sọ àwọn bàbá yẹn ń wò gẹ́gẹ́ bí àwọn yẹn ti ń ba káláyé wa lónìí. Abu Hanifa wa ni tó o fẹ́ rí olóhùn fẹ́ rí ọ̀là lọ sí rákà méjì rákà méjì ò gbọ́dọ̀ fi ronú kankan ju sọ̀láàtì lọ kọ́ wa padà wá. bárakùnrin yìí ti tẹ́ dédìí sọ̀láàtì báyìí ó ti Allahu akbar tó bá rántí ibi tó ń gbowó sùn èmi fúnra mi mo gbowó ìpamọ́ rí báyìí kí ni sẹ́mi tí èsì rántí ọ̀sá jẹ pé láti allah akbar ṣíṣe salamu aleykum ètí sáárọ̀nù ọlọ́mọdé ọjọ́ kẹ́nìkan ti lọ gbé o ní wọ́n ti gbé mọ́bìlì ẹ̀ lọ ní wọ́n bó ṣe sálámà báyìí ibi tó rò lọ́lọ́ bàbá lọ gbowó ó ti kọ́kọ́ gbowó kó tó wá bá bàbá tó ní kó lọ ṣe sọ́láàtì ìgbà tó wá dé tó wá bá bàbá tó ní kọ́ lọ sí sọ̀rọ̀ mo ti rí rí kí ni owó kó o lọ sí jẹ́ ẹsẹ̀ mo náà gbọ́dọ̀ rún ká mi. ó ní tó ṣẹlẹ̀ ní pé mo ti ṣe Allahu Akbar mo bá rẹ́ ṣé ìwọ náà wà lè ṣe ṣe rákà méjì tó o ní fi ọkàn rẹ ro nǹkan míì a ah, wàláhì pé nídàá ńlá lélẹ́yìí anábìọ̀sọ́ pé ogun rákà méjì báyìí torí pé kò rọrùn kò rọrùn kẹ́ni tó lu abá ti ń rọrùn ṣùgbọ́n tí Allah bá ti ń rọrùn fún yàn al-Imam al-Bukhari àwọn ni wọ́n gbé jáde Abdullahi ibn Zubayr mo rò pé náà ti gbókọ rẹ̀ rí wọ́n ti sọ abẹ́ nínú àwọn sàhábà ó ní Abdullah ọmọ az ọmọ al ọma asma tí í ṣe ọmọ abubakar ọmọ àǹtí aisha radiyallahu anha oní abdullah ibn zubair òun lọ́mọ àkọ́kọ́ tí wọ́n bí nínú islam lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí ṣe hijira lọ sí madina gbogbo wọn ti dé kan bí ma. àwọn kèfèrí wá fi àwọn mùsùlùmí ti yẹ pé ọlọ́mú wa ó ní bí máa ń bẹ̀ o tí wọ́n láwọn sá fún maka tó abdullahi ibn zubair lọ́mọ àkọ́kọ́ tí wọ́n kọ́ bí radiyallahu anhu tó ọmọ yìí àpèjúwe ńlá ni fún ìgboyà àmọ́ gboyà tó nítumà kìí ṣe gboyà sá ọjọ́ kan àwọn ọmọ bẹ́ dànù lójú àná torí kí wọ́n rí pé Umar ibn al-Khattab radiyallahu anhu ń bọ̀ gbogbo wọn bẹ́ dànù Abdullahi ibn Zubair ló dúró ó dúró karandó lórí ọ̀nà kò bẹ́ dànù eléyìí wá ya Umar lẹ́nu kí ló dé gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n sá ìwọ wọ́n bá sọ fún Umar pé ọ̀nà òfun dípò pé ń bá yín fẹ́ ní èsì sọ̀dára dípò pé wọ́n máa bẹ̀rù yín ẹ̀sẹ̀ mọ̀ pé ọmọ olè ló máa ń bẹ̀rù ọmọ ọdẹ ah Umar wa rí pé yẹ ọmọ yìí láṣẹ yọ padà jẹ ẹ̀sà láàrin àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà sì wọ́n padà jẹ khalifa fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì jẹ́ khalifa yẹn fún ọdún mẹ́sàn-án fún ọdún mẹ́sàn-án ló fi jẹ́ khalifa wọ́n pa á ní ọdún kẹtàléní àádọ́rin ọdún kẹtàléláàádọ́rin lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam ìní hajjaj ibn yusuf al ńlọpa abdullahi ibn zubayr radiyallahu anhu òun ló gba àdéhùn yìí wá ah ó ní wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún wa wọ́n lọ jẹ́ni tó ṣe pé tó bá dìde dúró tí ń ṣe sọ̀lá yìí máa dúró ka annahu uudun yóò dìde dúró àfi bí ìgbà tó ṣe é pé pọ̀pá kan ni kò ní mìíràn minal khushu' nítorí ìbẹ̀rù Allah yàtọ̀ sáwa tọmọ kó n ṣe sọ láti lọ ń gbẹ kúrú náà wọn ò lè sọ pé wọ́n dúró gẹ́gẹ́ bí pọ̀pá wọ́n ní pọ̀pá pọ̀pá kì í léwé lára dípò ká pè atẹ́gùn gbé àwọn ewé ara rẹ̀ bó ṣe dúró ni ó dùn onímìíràn nítorí ìbẹ̀rù Allah wa kana ó sì jẹ́ pé a máa forí kalẹ̀ nínú sọ́lá. فتنزل العصافير على ظهره لا تحسبه إلا جذع جذع حائط وني عبد الله بن الزبير ọjọ́ pé máa forí kalẹ̀ àwọn ẹyẹ ọmọ wa bà lé lórí àfi bí ìgbà tó ṣe yí pé ògiri kan tó fi ṣubú dálẹ̀ ni wọ́n bà lé lórí nítorí pé kò ní rúra subhanallah. وصلى يوما في الحجر وننسى صلاة لجوكا نحجر إسماعيل تبقى ما كنت عبا بتسوى أي كان وا سوى موجري كاسيتي أوغا gbogbo kaaba tẹ̀lé yẹn tó fi kárí ògiri tí ọ̀gá òní kaaba ṣùgbọ́n àwọn Quraysh àwọn ni wọ́n ya ibi ìsọ́tọ̀ ìgbà tí kaaba tí àgbàrá òjò ti ń rọ́ọ̀lù tó fi wó táwọn kò fi wá wo pátápátá tí wọ́n tún kọ́ ìgbà tí wọ́n tún kọ́ wọ́n kọ́ débì kan dábì kan sí èyí tí wọ́n dá sí òun tí wọ́n rọra ṣe ògiri kan títí ọ̀gá sùn ńlá ń pè ní hijru ismail òun náà ra kàába ni ẹnikẹ́ni tó bá fi lè ṣe sọ́láàt láàrin ògiri kúkúrú yẹn àti kàába inú kàába ló ti ṣe sọ́láàt ọwọ́ àkíyèsí pé náfìlà lásán ló ṣe ń bẹ̀ o a gbọ́dọ̀ ṣe sọ́láàtì ọ̀ràn yẹn ń bẹ̀ torí kò tọ́ ká ṣe sọ́láàtì ọ̀ràn yẹn nù kàába àmọ́ tọ́ ká ṣe náfìlà nù kàába. Ibn Zubair ìwọ́n ń ṣe sọ̀lẹ́t náfìlà níjọ́ kan nínú hijiru ismail yẹn fàjà hajaru kòzáfà òkúta òkúta àfàjá láti àkàrà olóró òkúta àfàjá tí wọ́n yìn ọwọ́ àtàbà nítorí pé yẹn àwọn ẹni tó fẹ́ gbàjọba lọ́wọ́ rẹ̀ wọ́n ń dojú ìjà kọ tó òkúta àfọ̀njá tí wọ́n yìn yẹn ọ̀tá bá ó sì jó lásọ ó ju apá kan nínú aṣọ rẹ̀ kò rúra fẹ́ẹ́ mọ̀ pé èyí lágbára púpọ̀ má ti sọ nípa ọ̀kan nínú àwọn aṣíwájú rere tí ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tí oyin sì ń gan tóyin sì ń gan tóyin sì ń gan ọgàn ojú ẹ̀mẹ̀ wá lọ kò rúra yàmùyàmù ni wọ́n ń ṣe sọ láti lọ lónìí níṣẹ́ hmm, yàmùyàmù yẹn tààyàn kèé gányàn ló ṣe kú ó sì fẹ́ pàmí sọ láti jẹ́ ó ti bàjẹ́ gbogbo ẹ̀sẹ̀ tó ń kọ́ yìí náà ó ti bàjẹ́ so èyí tó fà tó fà ya lára àfàjá tí wọ́n yìn ó sì ju apá kan nínú aṣọ rẹ̀ kò rúra Allahu akbar sọ àwọn ẹni rí kọtara àwọn kẹ́kọ̀ọ́ Maimun ibn Mahran onáṣọ ike ma ra'aytu Muslim ibn Yasar multafitan fi salati al-qasr Muslim ọmọ Yasar ní rírí lọ́dọ̀ kan lẹ́ni tó wò ní wọ̀ ọ̀hún rí lórí salati kan àwa ń kọ́ ẹ wá wòran láfíríkà áfíríkà janubu sahara ibi táwa dúdú ń gbé ẹ wá wòran aláwọ àgbà aláwọ agbárùn gan ibòmí wọn wò bọ́bá tí a lọ lọ gbọ́dọ̀ lọ yóò ti fi kíbla lẹ o ibòmí ni wọn máa wò ẹ wà tó ẹ ti wọlé wọn máa wò ó wọn fẹ́ máa yè kí ló pọ̀ ìwọ tó ń ṣe sọ̀dẹ́ so olówó rí muslim ọmọ yasari lẹ́ni tó wòyìn wọ̀ ń rí nínú sọ́lá ولقد انهدمت ناحية من المساجد ففزع أهل السوق لهبتها wọ́n ní apá kan nínú àwọn mọ́sálásí títí ṣe sọ láti ń jọ kàn wó gbogbo ẹni tó wà lọ́jà máa ń sáré bọ̀ kọ́mọ́tẹ̀ kó ti wólú àwọn èèyàn ó ti wólú àwọn èèyàn mùsùlùmù ọmọ yàtàrú sì ń ṣe sọ láti nu mọ́sálásí wa innahu làfíìlì masjid òun bẹ́ẹ̀ nu mọ́sálásí yóò sọ àlù kí ń ṣe sọ láti sọmọlù tẹfà kọ́lá kò wẹ̀ gbẹ́ ntọ́ba yóò ṣẹlẹ̀ subhanallah ha eléyìí ni lẹ́yìn ikú sàárè níbi tí ìmánì rẹ̀ dé kò wẹ̀ gbẹ́ tọ́ wọn làwọn aráalé rẹ̀. وكان أهل بيته إذا دخل المنزل سكت ولا làwọn ará ilé rẹ̀ tó bá ti rí tó wọlé kálukọ gbẹnu lọni kẹkẹ فإذا قام إلى الصلاة تكلموا وضحكوا أما تبعت بيرسني الصلاة ما بيرسني ما بيرسني الصلاة ما بيرسني الرين وما كتبت عنه صلاة كما كني كان سين كما subhanallah bẹ́ẹ̀ làwọn aṣíwájú wa rere ali ibn al-husayn radiyallahu anhuma ali òun jẹ́ ọmọ al-husayn husayn jẹ́ ọmọ ali ibn abi talib so ali ibn al-husayn olùmọ̀ńlá ni olùmọ̀ńlá ni ó ní tírà kan tó fi sọ̀rọ̀ nípa ríráyé sá wọ́n ní idha tawadda'a ìgbà tí bá ń sàlùwàlá lọ́wọ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ náà gbogbo àwọ̀ ara rẹ̀ yóò di aláwọ̀ yeye téèyàn bá jẹ́yàn pupa tí wọ́n bá ní ara rẹ̀ ó di yẹ́lò àmì ìbẹ̀rù ni àmì ìbẹ̀rù ni tọ́ fàkìlàlà wọ́n wá bi léèrè máa ha bẹ̀lẹ́rì yàtá dùkà ń dàlùwọ̀ bò kí lélẹ́yìí ti máa ń sọ nígbà tó máa ń sálùwàlá náà rí i. فقال أواني أتدرون بين يدي من أريد أن أقوم sẹ́yìn mọ wájú ta ni mo ti fẹ́ lọ dúró ni yẹn nípa lu àlá tí mò ń ṣe àmì pé mo fẹ́ lọ dúró wájú ta ni Allah ẹ wá ní kí ló dé tí ara mi ṣe bá wọn sẹ́rù ọ̀yẹ́ kọ́ bà mí láti fi àlù àlá lẹ́rù sí ń bà wọn ìwọ́n sì ń sàlù àlá òun tó ń jẹ́ chingom sẹ́mi ká lù àlá ó ti bọ́ láńlé torí ọyọnu tẹ́tà yọnu tó tún sọtí ngọ́ọ̀mù sẹ́nu wàláhi mùsíbà látòrí ìpalẹ̀ máa kó mọ̀ ń lọ sí sọ́lá gbogbo àwọ̀ ti di yẹ́lò nítorí ìbẹ̀rù Allah tọ́ eléyìí ọjọ́ ìṣesí àwọn aṣíwájú wa rere àwa náà lára à ń bùkátà láti fi àtúnṣe ntí ń bẹ láàrin àwa náà àti Allah kí sọláàtì wa kọjá sọláàtì tó ṣe pé yóò ní ẹ̀mí kọ́májẹ sọláàtì lásán tí ò ní tùmà sẹ́wọ̀n kí sọláàtì tá à ń ṣe ó ní arkan ó ní wajibat ó ní sunan ó láwọn orígun eléyìí tọ́já kò ṣe é má sí téèyàn bá ti ṣe ń tọ́jú orígun sọlẹ́ sọlá tó ní jẹ́ sọlá wọn láwọn nǹkan tọ́jú ọ̀ràn yìí tọ́jú pé àìsí àwọn náà yóò kó bá sọlá wọn láwọn nǹkan tó ṣe pé ṣíṣe wọn nínú sọlá súnà làwọn jẹ́ wàrúùhùhá àníyẹ̀tù wọ́n ìkìláṣù wọ́n kọ́ṣíwọ̀ wọ́n ní àníyẹ̀tù wọ́n ìkìláṣù àníyàn àti sísàfọ̀mẹ́sì òun lẹ̀ sọlá tá a bá ti rí kéèyàn dàníyàn sọláàtì rẹ̀ kọ̀ lẹ́mìí lẹ́ni tí ń ṣe sọláàtì tí ó bá ti sàfọ̀mọ́ pé Allahu nìkan ni mò ń fi ń sìn sọláàtì rẹ̀ ọ̀jẹ̀ kíkọ̀ lẹ́mìí. bákan náà alkhushu' nínú ẹ̀mí sọláàtì ni kájá ni tí ń páyà Allah nínú ẹ̀mí sọlá oní hudurul qalb káfọkàn sí sọláàtì wa sọláàtì tẹ́ rí yẹn àwọn gbólóhùn ìrántí allah ọ̀nbẹ̀ǹbẹ̀ ìbá allah sọ̀rọ̀ jẹ́jẹ́ ọwọ́ àánú sọ̀lá àwọn sẹ́tàn tún ṣe ọwọ́ àánú sọ̀lá tá a bá wá fi lè ṣe sọ̀láàtì tí ò sọ́kàn wa nídìí sọ̀láàtì yẹn ń tá a pẹ̀lú àwọn azkar táǹfà hàn wá wí kò ní sẹ́ o ń tá a pẹ̀lú ọ̀rọ̀ jẹ́jẹ́ tá à ń bá Allah sọ kò ní ṣẹ o nítorí pé gbogbo ń tá a bá fahán sọ kò ní nítumọ̀ nígbà tí ọba ti sọ́kàn bẹ́ẹ̀ bí ìsọkúsọ lásán ni màá rí gbogbo ọ̀rọ̀ tá a bá sọ láyé yìí tọkàn wọ ọba ti sí ń ìsọkúsọ lásán ni bákan náà gbogbo sẹta bá ṣe tọkàn wọ ọba ti sí ń kò nítumà bí ẹni ń gbára gbóná lásán ni torí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ láti wọn bí ẹni sọsọkúsọ ni o sọ láti wọn bí ẹni ń gbára gbóná lásán ni gbogbo òdúró rẹ̀ gbogbo òrùkú rẹ̀ gbogbo òforíkalẹ̀ rẹ̀ tọyẹ kó jásí kọ̀ǹtẹ̀ríba fún Allah òun ti àgbéga rẹ̀ gbogbo òní nítumà lópin ìgbà tọkàn rẹ̀ ọba ti sí ń bẹ́ẹ̀ o wà á ní tara rẹ̀ jásípò ń ṣe sọ́lá ọkàn jásípò ń gbára gbóná ni gbogbo gbàtà bá ti ti sẹ́kàn ṣé ń tọ́ yẹ kọ́jẹ́ nǹkan àfojúsùn lára sẹ́wọ̀n tí ọba ti ráyè péjú pésẹ̀ wá mú sára sẹ́yìn àwòrán lásán ni ọ̀sẹ̀ kù lára sẹ́yìn kò ní sí ìtumọ̀ kan pàtàkì fún un. ẹ gbọ́n tó ló ẹlẹ́dàá wa ń sọ ni nínú Suratul Hajj áyà kẹtàdínlógójì وني لن ينال الله لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم لن ينال لن ينال الله لحومها انا انا تنقى ونيدد الله انا تنقى نبي هدايا نبي هدايا نبي هدايا àbí èyí tẹ́ ẹ pa nígbà tẹ́ ń pẹran léyà ẹran yẹn ò ní dọ́dọ̀ Allah kò sí ní tí ó fi ṣe wàlàdí máa wòha ẹ̀jẹ̀ rẹ̀ kò ní dọ́dọ̀ Allah kò sí ní tí Allah ó fi ṣe wàlàkín yanaluhu taqwa minkum èyí tí ó dọ́dọ̀ Allah ó náà ní páyà tẹ́ bá ní ìpáyà Allah tẹ́ bá ní onìkan ní ọ̀dọ̀dọ̀ Allah bẹ́ẹ̀ náà ní sọ láti tẹ́ ṣe rògbòyìn ìforíkanlẹ̀ yín ìdúró yín kí òun yín tẹ kà àwọn gbólóhùn ìrántí Allah tẹsẹ nínú sọlẹ òǹkọ́ni bàbàrà bí èbá ti páyà tẹ bá ní ṣe Allah pẹ̀lú sọlẹ àti yín yẹn ntí ó dọdọ Allah òun náà ní tó ń bẹ lọ́kàn yín tó bá yẹ pé ẹni ní ọkàn yín pẹ̀ ń sin Allah ẹ̀ sì jákàn níbi àníyàn yìí ntí ọsẹ kù fún yín nù torí rẹ̀ gbogbo ẹni tí máa ń ti sọ láti láyé ẹ jẹ́ kọkàn yín wà ń bẹ ẹ jẹ́ kọkàn yín wà ń bẹ tó bá wá jẹ́ kọkàn yín bá wà ń ti sọ láti gbágbágbá ẹ mọkàn kó ń bẹ rárá ṣùgbọ́n ṣẹlẹ̀ pé lórí sọ láti ọkàn rọra kó ń bẹ ọkàn rọra kó ń bẹ ó sì tún padà síbẹ̀ olùwẹ̀lẹ́dàá yóò ṣàmójúkúrò fẹlẹ́ yìí nítorí pé tọkàn rẹ bá ti wà ń di sọláàtì ní ìbẹ̀rẹ̀ sọláàtì rẹ yẹn tó sì tún mú ọkàn rẹ mọ́lẹ̀ láti wà nídìí sọláàtì yẹn tó bá jẹ lọ fáwọn àsìkò díẹ̀ tó sì tún sáré padà bẹ́ẹ̀ eléyìí ò ní kó ìpalára bá sọláàtì rẹ eléyìí jẹ bó ti ṣe jẹ kákíyèsí ike ọkàn wa ọgbọ́dọ̀ wà nídìí sọláàtì tàǹtì tí ọba ti sí ọkàn wa níbi sọ láti dáǹtì ọ̀ngbára gbóná lásán ni o tọba ti tara àwòrán bẹ́ẹ̀ lómi ti fẹ́ sọ sọ láti tó wòye sí sọ láti wọn ìwọ náà aláàárọ̀ ti mọ̀ pé ìgbára gbóná lọ́pọ̀ nínú ọgọ́rọ̀ sọ láti táwọn èèyàn láwọn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ò túmọ̀ sí ìjọsìn fún Allah tá a bá fẹ́ kí sọ láti wa kọjá sọ láti tó ní ẹ̀mí tó sì wúlò a gbọ́dọ̀ mójútó àwọn nǹkan tí ń bọ̀ yìí àtòrí eléyìí láti bẹ̀rẹ̀ àlàyé wa ní ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ mi eléyìí túmọ̀ sí pé a ti rí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní pé ìmárata ẹni sẹ́rí yẹn lábẹ́ òfin ṣẹ́ríà oríṣi mẹ́rin ni o ìmára kúrò nínú ẹ̀gbin àti ìdọ̀tí tá máa ṣe látara àlùwalá àwọn àwẹ̀ tí ṣẹ̀rí àmúwá gbogbo àti tẹ̀yámù tó máa ń dípò àlùwàlá àti ìwẹ̀ ní ìgbà tí ó bá sí omi àfi tí ìdíwọ́ kan bá wà tó lè kọ́ dínà ká lomi. oríṣi kejì nínú ìmára òun náà ní ká ṣe ìmára fáwọn oríkèé wa láti gbé wọn jìnnà sí àǹdẹ́sẹ̀ oríṣi kẹta òun náà ní ká ṣe àfọ̀mọ́ fún àwọn kan wa níbi àwọn wà burúkú rádaràda. Rada kọ́má jẹ́ àwọn àwà tí wọ́n máa bá lọ́wọ́ wa ẹlẹ́kẹ̀rin wọn náà ní ká fọ ìkọ̀kọ̀ wa mọ́ ká fọ ọmọ fún Allah lọ́nà tó ṣe pé àní lẹ́bọ lẹ́rù a sì sọ pólísì kẹrin yìí òun ló pàtàkì púpọ̀ wọn làwọn èèyàn sì kà kún wọn lè máa bẹnu àtẹ́lu ẹnìkan nítorí kọ̀ọ̀ká nǹkan lé ayé lásán kún bó tilẹ̀ jẹ́ pé ètò oníṣe pẹ̀lú àlùkìyámà ó mú mú láyà tiẹ̀ ayé táwọn kà sí òun òun làwọn wò wá má wọ́n ti sọ pàǹtó ń bùkátà láti gbé àwọn àdọ̀tí kúrò lára wa àwọn kan wà tí ń bùkátà ká ṣe ìmára fún bíi ká máa wẹ̀ ká máa yarun ká para tára wọn bá ń funfun ìdọ̀tí etí àti ti mú kárí pa mú ká máa rún pákó ká máa yọnu tá a bá rún pákó tán ká má ti gbà pé kéèyàn máa kún ọmọ wa lẹ́nu àwọn àdọ̀tí tí máa bẹ lára kókó àwọn ọmọ ká kárí pa mọ́ wọn kó ká má jẹ́ kí ilé ara wa kó di ilé fóògùn fóògùn gbogbo bíi dídọ̀tí pàǹtí tí máa péjọ sí lára kárí pa kó a gbé kò sí tó burú láti wẹ̀ láwọn iléèwẹ̀ gbogbogbò tí wọ́n ti máa fomi gbóná wẹ̀ àmọ́ tá a bá ti lè sọ àwọn májẹ̀mú tó dé oríṣi kejì nínú bá ti ṣe máa gbé àwọn ọ̀dọ̀tí kò òun náà nìkan tí ń bùkátà ká gé wọn kó pátápátá gẹ́gẹ́ bá ti ṣàlàyé pé wọ́n fẹ́ ká fa irun mú wa irun abíyá wa àti irun abẹ́ wa ká sì gé àwọn ìkànnà wa dànù àfẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríya ká máa já àwọn ọrùn funfun funfun tí bá ti ń jáde lára wa dànù láti ṣàlàyé nípa pé sọ̀lẹ́ ọjọ́ òpó múlẹ́rú fẹ́sìn ọ̀làńlá ń sìn bẹ́ fún àsọ̀lẹ́ torí pé olúwa máa tàtàrà rẹ̀ ṣe ìpẹ̀sẹ̀ rẹ̀ fáwọn ẹrú ẹ̀ àti rí àpèjúwe apá kan nínú àwọn aṣíwájú wa rere báwo ni wọ́n máa ṣe lórí sọ̀láàtì wọn àwọn ẹni tó yẹ ká wá wòkọ́sí wọn káwọn náà lè máa ṣe sọ̀láàtì wa bó ti ṣe dáa a sọ bó ti ṣe jẹ́ pé ntọ́jà nínú gbogbo sọ láti sábà ń ṣe ni pé ọkàn wa ọkàn wa gbọ́dọ̀ wà ń bẹ̀ ká má jẹ́ pé à ń kàn sọ̀rọ̀ lásán ọkàn sí ń bẹ̀ à kàn hùwà lásán ọkàn wò sí ń bẹ̀ abẹ́ Allah kó ṣe àwọn ẹ̀sìn wa ní àtẹ́wọ́gbà kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí ó ṣàánú kí wọ́n tó kú kó ṣe wá lọ́kàn nínú àwọn tí ó forí jìn lẹ́yìn ikú wọn àti ṣáájú kí wọ́n kú kó ṣe wá lọ́kàn nínú àwọn tí ó ṣàánú. تبعد الله العقين القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك wọ́n ní